ń ṣe yọ òun wà lóyún. Thank you. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدعوكم الله الله سبحانه وتعالى ترى صلاة ونبوى محمد صلى الله عليه وسلم أما تسيوجي لوي أقولتي أبرنيا فتيولو لوي مشي بلو الشيء أقولي àti ìṣe ọ̀wọ̀ fún àwọn ará ilé arábíwá Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n jẹ́ nínú àwọn ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ àti àwọn tí ó tara wọn lẹ́yìn náà jáde a ti gbé àwọn àyà méjì tí anáwàwí rahimahullahu ta'ala tí wọ́n ti síwájú lórí àkọlé yìí àti gbé e yẹ̀wò nínú tírà Riyadu Salihin min kalami sayyidi al-mursalin àmọ́ wa tẹ̀síwájú lórí àwọn ọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ń bẹ lórí àkọlé náà. قال النووي وعن يزيد بن حيان قال انطلقت أنا وحسين بن صبرا وعمر بن مسلم إلى زيد بن أرقم رضي الله تعالى عنه فلما جلسنا إليه قال له حسين لقد لقيت يا زيد خيرا كثيرا رأيت رأيت رسول الله صلى الله عليه وسلم وسمعت حديثا وجزوت معه وصليت خلفه لقد لقيت يا زيد خيرا كثيرا حدثنا يا زيد ما سمعت من رسول الله صلى الله عليه وسلم قال يا ابن أخي والله لقد كبرت ولقد كبرت سني وقتلي أهدي ونسيت بعض الذي كنت اعيه من رسول الله صلى الله عليه وسلم فما حدثتكم فاقبلوا وما لا فلا تكلفوني ثم قال قال رسول الله صلى الله عليه وسلم يوما فينا خطيبا بماء يدهى ثم بين مكة والمدينة فحمد الله وعثم عليه ووعد وذكر ثم قال أما بعد ألا أيها الناس وإنما أنا بشر يوشك أن يأتي رسول ربي فأجيب وأنا تارك فيكم ثقلين أولهما كتاب الله فيه الهدى والنور فاقضوه بكتاب الله واستمسكوا به فحث على كتاب الله ورغب في ثم قال وأهل بيتي أذكركم الله في أهل بيتي أذكركم الله في أهل بيتي فقال له حسين ومن أهل بيته يا زيد أليس نساؤه من أهل بيتي قال نساؤه من أهل بيتي ولكن أهل بيته من حرم الصدقة بعد قال ومن هم قال هم آل علي وآل أقيل وآل أقيل وآل جعفر وآل أبار قال كل أولى حلم الصدقة قال النام رواه مسلم في رواية ألا وإني تارك فيكم صلين أحدهما كتاب الله أو حفظ الله من اتبعه كان على الهدى ومن تركه كان على ضلالة وقال النووي وعن ابن عمر رضي الله تعالى عنهما عن أبي بكر الصديق رضي الله عنه موقوفا عليه أنه قال فرقبوا محمدا صلى الله عليه وسلم في آل البيت رواه البخاري معنى ارقبوا راعوه واحترموه وأكرموه والله أعلم النووي رحمه الله تعالى أبا القواة التي يزيد بن حيان صدق أنه وتابه ولقال ملوان أنصر انطلقت أنا وحسين بن صبرة وعمرو بن مسلم إلى زين بن أرقم قلني هم أتي حسين بن صبرة أتي عمرو بن مسلم àwọn méjèèjì àwọn lọ àwọn lọ bá Zayd ibn Arqam Zayd nínú àwọn sọ̀hábà ni Yazid ibn Hayyan ló gbọ́ ọ̀rọ̀ yìí wá lára àwọn tábìlì ni òun wá ń sọ ìṣẹ̀lẹ̀ tó wáyé tóun náà gbọ́ tó sì wáyé láàrin àwọn sọ̀hábà láàrin ara wọn wọn ní hussein bin sabro àti amro bin muslim wọn lọ bá zayd bin arqam falamma jalasna ilayhi qala lahu hussein bàtà wá dọ́dún sọ́dọ̀ rẹ̀ táwọn jókòó sọ́dọ̀ rẹ̀ àwọn wa ìkan nínú àwọn hussein bisod tó wọ́n sọ fún zayd bin arqam pé lakọ́dọ̀lá kí ìtẹ̀yẹ zayd khayran kathira àríyẹ lẹ́ni tó dá sí pé nínú àwọn tọ́lọ́wọ́n bá tó fi oore tó pọ̀ tó fi kẹ́ni. Ra'ayta Rasulullah nínú orí tọ́lọ́wọ́n ọba tó fi kí ọ òun náà ni pé orí anabi sallallahu alayhi wa sallam ọlọ́run tẹ́ ẹ fún nínú àwọn tó rí anabi tòlúbùtì yẹn rí anabi sallallahu alayhi wa sallam yẹn ní kó bá a ló gbà orí ńlá ni bẹ́ẹ̀ ni ó lé fún àwọn sàhábà rẹ̀ ó dé nínú àwọn sòhábà rẹ̀ òwe lẹ́nu ìṣègbè torí ànábì sallallahu alayhi wa sallam òun náà ní ọlọ́run ọba lópin rẹ̀ yìí kan torí ẹ̀ tá a bá ń sọ pé àwọn ta ni sàábé nínú mọ́jẹ̀mú tá a fi máa mọ sàábé òun náà ni àkẹ́ni náà kó bá ànábì pàdé kódà bí o bá ti rí látara àìrí náà àwọn mẹ́nu àwọn onímọ̀ ulama ul hadith àwọn máa ń ṣe mọ́jẹ̀mú kíyàn rí ànábì àmọ́ ń bẹ nínú àwọn sàábé tọ́lọ́hún ìmọ̀lẹ́ ojú fún sọ̀tò díẹ̀ èyí tí ó rinlẹ̀ oní ẹni àlẹ́kọ́ kì í ṣe àwọn ìyá àlùkọ́ọ̀bù ni bí wọn bá ti bá nàbí pàdé sallallahu alayhi tó sì jípa ti ṣe sílẹ̀ láti gbàǹtọ́ ọba fi náà tó sì já sí pé nígbà tó ń gbọ̀n wọn kúrò láyé ní tó gbà lọ́wọ́ ànábì ní ẹ̀sìn kò ta kò kò ṣe kẹfẹ́rí sí ó kú lórí rẹ̀ náà ni gbogbo ẹni bẹ́ẹ̀ là máa ń pè ní sọ̀hábì yìí. wọ́n sọ fún zébù alqam wípé ìwọ ò lẹ́kọ̀ọ́ onírọ̀ àìtà rasulullah lẹ́kọ̀ọ́ lẹ́kìtà yazik khayran kathira owó tó pọ̀ lọ́lọ́wọ́n bá ti tọmọ lọ́lọ́run ṣe fún ọ nínú ẹ̀ ra'aita rasulallah orí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam wa samita haditha ó sì gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ lẹ́nu anabi sallallahu alayhi wa sallam wa gazawta ma'ahu ó tún bẹ pẹ̀lú rẹ̀ nígbà tí anabi ti ń jẹ ogun wa sallaita khalfa kò tún kírun gan-an lẹ́yìn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam lakọ̀lá kí ìtẹ̀yà zayd sọ́yà tẹ̀síìrọ̀ eléyìí orin tó pọ̀ ní wọ́n orin tó pọ̀ ní wọ́n lẹ́kùnrin rí i pé àti lára ẹ̀kọ́ tí àwọn sọ̀hábà tí wọ́n kọ́ lára anábì sallallahu alayhi wa sallam ó sì jẹ́ ní tí àwọn tábì àwọn tábì rúùn táwọn náà kọ́ lára àwọn sọ̀hábà. tó ti wá di àmì ìrònú ìròrí àwọn ẹni rẹ òun náà ni pé wọn a máa gbọ́lá fún orí alikiyama ju orí ayé lọ orí alikiyama wọn a máa fún ju orí lọ kò dàbí tí ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́yìn táwa gbọ́lá fún àmọ́ gbọ́lá fún orí ayé ju orí alkiyama lọ ẹ̀hún tó ń kà bẹ́ẹ̀ sì ni pàápàá orin náà ni àmọ́ táwa náà bá wo dáadáa rí pé kò mẹ́nu bà ìkan nínú àwọn orí ayé torí pé orí ayé ẹni bá wo ọlọ́run ní máa fún ẹgbẹ́ sì fún kò tí ì súnmọ́ fún ní oore tó tóbi kódà ó lè jẹ́ orí ẹ̀dẹ́ bí owó bí ọmọ ká pọ́lé ká ní nǹkan ọ̀gùn ká láya ká lọ́rọ̀ ká nípò ká jẹ́ gbajúmọ̀ ká ní ọ̀rọ̀ tí yẹn máa ní àwọn eléyìí oore ayé ni a máa jẹ́ fìtínà fún ni a sì máa jẹ́ ìkẹ́ lọ́sọ̀ ọlọ́run àmọ́ orí alùpùpù ó tóbi jù bẹ́ẹ̀ lọ ẹ̀wọ̀n tí àwọn ènìyàn wọn tábìlì tí wọ́n kà fún oore oore sì ni bí ẹ bá láǹfààní àti jẹ́ nínú àwọn sọ̀hábà jẹ̀mán kò sí oore tó tó tíyẹn máa ní mọ́ láyé lójú orí ìjánarí ọlọ́wọ́n ọba lọ. bí ẹ bá láǹfààní láti kírun lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ẹ̀dá fún ẹ̀yin tá a láti fẹ́ kírun líládàrẹ̀ yóò tó ń tá a kí lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam. bí ẹ bá láǹfààní láti fún anabi lọ́wọ́ láti fi ẹ̀sìn ọlọ́wọ́n bá nílẹ̀ láti fi dáadáa nílẹ̀ láti kọ ìbàjẹ́ ṣùgbọ́n ní làákàyè ọ̀pọ̀lọpọ̀ wa ntáwo máa kà náà ni pé a ẹni yẹn ọlọ́run kẹ ọlọ́run gbà àdúrà rẹ gbà kódà nígbà tí èkú gan ilé mẹ́jọ lórí lábùkù dáa máa ń kánu ilé mẹ́jọ sì ní àdánwò ló jẹ fáwọn tó fi nílẹ̀ wọ́n fọ di mọ́ra wọn lórí ní ìdìbò ọ̀rọ̀ mérò <laughs> àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orílẹ̀-èdè náà orin náà ni abẹ́lọ́run orí ayé orí àlùkìyà náà kọ́lọ́n kó mọ̀ tó ní kálukú wa ẹnìkan tọrọ ẹgbẹ́ bí àdúrà kọ́lọ́n tó bá sọ ní alukoro hanzel kẹrì Rabbana ìwúrí wa wa atina dunya hasana orí ayé ilé wa lọ́wọ́ fil akhirati hasana orí àlùkìyà náà ilé wa lọ́wọ́ wàkínà àbábá náà tó bá ṣọwọ́ tó níbi ìyá náà àdúrà ní àdúrà tó tóbi ni. tí yẹn máa ṣe lọ́pọ̀lọpọ̀ anábì sallallahu alayhi wa sallam a máa ṣe lọ́pọ̀lọpọ̀ anábì yóò ṣe aláhùnmá bẹ̀rẹ̀ rẹ̀ aláhùnmá rabbana atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar. tọ́ eléyìí ni àwọn gbólóhùn tí àwọn tàbíùn tí wọ́n fi lọ bá kan nínú àwọn sọ̀hábà anábì sallallahu alayhi wa sallam táwọn pè ní Zayd ibn Arqam wọn ni òun náà wá sọ fún wọn ó ní nítorí pé tí wọ́n bá wá òun náà ni pé wọ́n fẹ́ kó sọ fún àwọn nínú tó kọ́ tó mọ̀ nínú tó gbọ́ tó rí lára ànábì sallallahu alayhi wa sallam lára àǹfààní tí ẹ̀mọ́ jẹun láti máa di pé ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tó gbọ́ nǹkan lọ́dọ̀ ẹni kẹta àbí lọ́dọ̀ ẹni kejì àtẹni tó gbọ́ tààrà lọ́dọ̀ ọlọ́rọ̀ ẹni tó rí nǹkan lọ́dọ̀ ẹni ọ̀dọ̀ ọlọ́rọ̀ lọ́dọ̀ oníṣe àti tí ó ẹ̀ṣẹ̀ ń gbọ́ ní tí ẹni yẹn ṣe lọ́dọ̀ ẹni kẹta yàtọ̀ wà. àwọn sọ̀hábà rẹ̀ gba ọ̀rọ̀ lẹ́nu ni straight ni kò sí ààlà láàrin wọn. bẹ́ẹ̀ ni wọ́n sì rí ànábì tààrà wọ́n bá lò tààrà wọ́n bá jẹ wọ́n bá mú wọ́n bá rìnrìn àjò torí ẹ̀ kò sí tí àwa tá a wá lẹ́yìn wọn tá a lè ṣe níṣẹ́ lẹ́sùn a lè tó gbé di àwọn sọ̀hábà bẹ́ẹ̀ ni ìkan nínú sàábẹ́ ó lóore ju gbogbo ọmọ lọ gbogbo àtà wá lẹ́yìn wọn lọ. ọlọ́ni radiyallahu anhum wa radu anhu òun ọlọ́wọ́n bá òun yọ́nú sí ìṣe wọn àwọn náà sì yọnu sí ẹ̀san òun ọlọ́run fún wọn ẹ̀san àmìjẹ́nà torí ẹ̀ eléyìí ni àti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lé lórí wọ́n wá lọ bá blade bone halcom ìgbéga fún un tó gbọ́ nínú tó mọ̀ tó gbọ́ lórí ànábì sallallahu alaihi wasallam lákùn bá wa sọ sọ fáwa náà jẹ́ káwa náà jẹ́ àǹfààní wọn ni ìyá bí eléyìí ọmọ ìyá mi wọlọ́hì làkọ̀rí kẹ́bẹ̀rẹ̀ ti sí mi ń fọlọ́ ń búra gbogbo ti dé àgbà ti dé fún òun rúbí nígbà ni pọlìsẹ́ẹ̀dì fún alakọ̀m ó ti dàgbà ó ti darúgbó wọ́n sọ fún wọn pé àgbà ti dé o ọ̀kọ́ dúnmọ́ àhàdì ibi tó kù táwọn tó ń lò láyé kò tó nǹkan mọ́ wọ̀nà sí ìtùbá ọ̀dọ́ lẹ́dùn ìkúntù àyí lè rọ̀ sólùmọ́ sallallahu alaihi wasallam àwọn apá kan nínú àwọn ẹni tí mo kọ́ tí mo mọ̀ tí mo gbọ́ tí mo rí tí anabi sallallahu alayhi wa sallam ó fi mọ̀ wá mo máa ti gbàgbé àwọn apá kan bẹ́ẹ̀ jama tó túmọ̀ sí pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run allah subhanahu wa ta'ala nígbà tó lọ́wọ́ máa ń sọ mọ̀rọ́hìlú numuwil insan stages of human development bọ́mọ ènìyàn ṣe máa ń dàgbà bó ṣe máa ń dàgbà báwọn ọmọ ènìyàn ṣe mọ bí àwọn nǹkan ọ̀gbìn ṣe máa ń dàgbà bẹ́ẹ̀ náà ni àwa náà máa ń dàgbà ẹnìkan oṣù lè fi kò lè fó stéèjì kan rú tó stéèjì tó gbẹ̀yìn ọlọ́run gbé láti ibi tó kéré nígbà tá a wà nínú àpò olùkẹ́ ìyá wa ọlọ́run ni wọ́lọ́hu àkọ́rọ́jẹ́ ẹkùn min butuni ummahatikum la ta'lamuna shay'an ibi àti bẹ̀rẹ̀ stéèjì wa òun náà ni ibi àpònùkẹ́ àpònùkẹ́ ìyá wa lẹ́yìn ìgbà tí omi ti màmá àti omi ti bàbá tó papọ̀ sínú àpònùkẹ́ ìyá tó wà dodidi ibẹ̀ láti bẹ̀rẹ̀ stéèjì abẹ́rẹ́ pẹ̀lú gbontóníkàlùkù wa ti mọ̀ bí ti ròyìn fún wa náà ni títí tá tọ́lá fi wá mú wa jáde fi wá mú wa jáde láì mọ̀ kankan ẹ́ àmọ́ tó yí wa ká àwa gbọ́n mọ́ bí a wà àmọ́ ń tá a jẹ́ a kàn mọ̀ pé ojú ń bẹ etí ń bẹ gbogbo ẹ̀ ń bẹ náà ni tóbi àtúnwádìí sí kúrò sí ìbọ́sí ní ìbọ́sí ni, ìbọ́sí ní ìbọ́sí ní ọlọ́run wà mí kò mọ yọ̀rọ̀ do ìlà àgbàlẹ̀ ọmọ rẹ̀ ọlọ́run yìí ń bẹ nínú yín àwọn tó dájú pé a ṣe wọn kù dìgbà tí wọn ó di ogbó kùdú ìgbẹ̀yìn ọdọ orí lèké lẹ́yìn alẹ́mí bá ẹlẹ́mí ṣí ọlọ́run ni a ṣe wọn kù láti fi wọ́n ṣe àmì látara wípé ihun tí wọ́n mọ̀ wọn ò ní mọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ́ wọn ò ní lè rántí ẹ̀ mọ́ so torí ẹ̀ tábàárẹ̀ ní tó dẹ́ pé lèyí bá ṣẹlẹ̀ sínú àwọn àgbàlagbà àwọn ọmọ òpin àbá yẹn kí ló fi gbèsè ayé ẹ̀ sí ó lè gbèsè ayé rádaràdà ìdánpẹ̀ ní ògbó náà nìyẹn ó fi dàgbà ìyẹn kì í ṣe tuntun àpẹẹrẹ lélẹ́yìn lára àwọn sọ̀hábà anábì sallallahu alayhi wa sallam òun nìyí àgbà ti dé ìgbà tó máa ń sọ nínú ọ̀rọ̀ wọn wọn ní olóòfẹ́ pẹ́ láyé ojú rẹ̀ sì ń dé níbi ó fọ ọmú kan lọ méjèèjì ni ọlọ́run fún mi lẹ́bi fún jẹ́ ilé one and fifty years láyé kò nira fọ́lọ́ láti lè ṣe àmọ́ súnmọ́ ńgbà tí wọ́n bá fi wọ eighty wọ́n lè máa béèrè orúkọ rẹ̀ tó mọ̀mọ́ kankan mọ́ tó lè mọ̀mọ́ tó wà pamọ́ tó yẹ kí tọ fifty tó kù àbí seventy tó kù nìyí àtàrà nìkan nìyẹn sì lò kì í ṣe pé yóò mọ̀ kò mọ̀ mọ́ ni ọ̀pá tí wọ́n fún ni mímọ̀ ti gbà á. Jésù náà rẹ̀ kọ́ rọ̀bí yọlọ́hu tààlà àlùyé ó ní àgbà ti dé ó ti dàgbà ntí ń là ntí ń lò láyé ó kò ó kéré kò tó tí mo ti lò sẹ́yìn ونسيت بعض الذي كنت أعيه من رسول الله àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tí mo gbọ́ tí mo kọ́ lórí ànábì sallallahu alaihi wasallam mo ti gbàgbé rẹ̀ eléyìí jẹ́kọ̀ọ́ fún wa tí n táwọn náà bá ń gbẹ́lẹ̀ nu àwọn onímọ̀ àwọn àfáà tó jẹ́ ọ̀rọ̀ ọlọ́ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ ọ̀rọ̀ òdodo máa mú lò ara barakatul ilmi nìyẹn pé ẹni yìí onímọ̀ ó mọ̀ mọ́ o ìmọ̀ rẹ̀ mọ̀ lálùbáríkà o òun lẹ́ni tó fi ìmọ̀ ṣiṣẹ́ ìmọ̀ tá a bá mọ̀ a máa fi ṣiṣẹ́ ni a bá fi ṣiṣẹ́ ìmọ̀ náà láti fún ìbáríkà ìgbà tí wọn bá tó di afá bàbá ti ń gbọ́ ẹ náà ni à ń gbọ́ lórí rédíò ni à ń gbọ́ lórí tv ni à ń gbọ́ bí tá a ti láǹfààní àti gbọ́ ni à ń gbọ́ lò ó èyí tí wọ́n lò ti tiẹ̀ sórí èyí tó ti lò ní ìjàmbá ọ béèrè lọ́wọ́ rẹ náà o kíkí lórí tó fi lò àti padà fi pétọ́ èèyàn oníkápá àti lò ló kù so eléyìí tó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo mùsùlùmí ká máa lo mímọ̀ torí ìgbà tí a ní láǹfààní láti lo mímọ̀ mọ́ ìgbà náà ń bọ̀ wá lànàbí sallallahu alayhi wa sallam wọn lè tẹ́ni mu hamsan qabla hamsin anábì ní nǹkan márùn ẹ lò ẹ lò wọn o síwájú kí nǹkan márùn tó ṣẹlẹ̀ sí yín nínú ẹ̀ òun náà ni síhà àlàáfíà wa ká lo àlàáfíà wa síwájú káàárẹ̀ tó dé ká lo àlàáfíà káàárẹ̀ tó dé nínú ẹ̀ ká lo àsìkò ọ̀dọ́ wa síwájú ìgbà tí àgbà ogbó tí ó wà dé káàní láǹfààní láti lè lò mọ́. sọ̀rọ̀ Zayd bọ́nu Arqam radiyallahu ta'ala anhu wa ni fama adatukum oníwọ̀nba tí ń bá bá yín sọ nínú tẹ́ béèrè fàkbálù ẹgbà ẹgbà ẹlò fàmálà fàdá tó tẹ́lẹ̀ fún ní àmọ́ èyí tí ń bá láǹfààní àti sọ fún yín sí ní ìrántí ẹ dákun ẹ mọ́ fún mi lọ́rùn lórí ẹ̀ ẹ mọ́ wàhálà mi lórí ẹ̀ ìdí bábá yín sọ ẹgbà àmọ́ tí ń bá láǹfààní àti sọ sí ní ìrántí láti sọ fún yín ẹ̀rọ jẹ̀mí palẹ̀ lórí tọmọ tọ́l ó wá ní قام رسول الله صلى الله عليه وسلم يوما فينا خطيبا إلى النبي صلى الله عليه وسلم ní ọjọ́ kan àwọn bẹ pẹ̀lú òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam anábìwádìí lè dúró wá bá wọn sọ̀rọ̀ ó ṣe wá àti fún àwọn bìmá ìyúdìyà kúmà báyìí náà Mákà wal Madina ó bá wọn sọ̀rọ̀ ní ààyè kan tí ń bẹ láàrin Mákà sí Madina wọn a máa pe ààyè yìí torí pé omi àbàtà kan bẹ́ẹ̀ wọn máa ń pe ààyè ní kúmà kúmà wọn ni fahamidallah wọn ló ìṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ó fi ẹ̀yìn fún ọlọ́run lọ́pọ̀lọpọ̀ wàhásùn àlẹ́ ó fi ọpẹ́ fún ọlọ́run ó fi ẹyìn fún ọlọ́run wọ́n wá àbọ̀ ànábì bá wọn sọ̀rọ̀ ó ṣe wá sí wẹ̀bẹ́ kẹrọ ó sì rán àwọn létí lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ojúṣe tó ń lọ káàlù ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní amma ba'd tọ́ ala ayyuhan ànábì ní ẹ̀yìn ènìyàn ẹ̀kẹ́ ti gbọ́ òun ẹ̀tẹ́ tí kẹ́ gbọ́ òun fa innama ana basharun yóò ṣekú àyà àti àròsùn lọ́rọ́ bí fàwọ́jì èmi tẹ́ ẹ rí yìí èèyàn bíi ti ní ilẹ̀ mi náà tó sì dájú pé tọ̀ láìpẹ́ òjíṣẹ́ ọlọ́run ó lè wá bá mi tí sì ní ìkápá àti ikọ̀ láti má jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run tí màá jẹ́ pé rẹ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run yóò wá bá mi bí sọ̀rọ̀ náà wà lọ́sọ̀lẹ́mù òun náà ni malakul maut òun ni mọ̀lẹ́kà kú tó túmọ̀ sí pé anabi sallallahu alaihi wasallam nígbà mi kì í ti ń sọ fún wọn òun náà ni pé èèyàn ni mí ìdí máa ń ṣe èèyàn yóò ṣe èmi náà ọ̀rọ̀ tí mo fẹ́ báyìí sọ yìí ọ̀rọ̀ ọ̀gbẹ̀yìn ni wá sí gbẹ̀yìn òmìnirẹ́ wá sí ìdágbére wá sí ìkìlọ̀ àtọ́lẹ̀ àsọtẹ́lẹ̀ òun náà nílé ká tó tẹ̀síwájú jama òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam èèyàn bíi tiwa náà ni eléyìí ò rúgbìn lọ́dọ̀ àwọn alùsùn náà wal jama torí ẹ̀ gbogbo tó bá ní ṣe pẹ̀lú sàfà yusuf ilẹ̀ yíyà tó ní ṣe pẹ̀lú àwọn ẹ̀ṣà tọ́lọ́run ẹ̀ṣà ti àìsí fún ànábìwá muhammad sallallahu alayhi wa sallam àwọn ìròyìn ọlọ́run àìsí ròyìn ànábì a gbọ́dọ̀ ìròyìn rẹ̀ sámabí nìyí amọ̀núbòde amọ̀kọ̀kọ̀ amọ̀gbangba ìròyìn ọlọ́run ni alẹ́bùnàfẹ́ ilé wa ṣàhádà ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ nínú ẹ̀ àìmọ́ ròyìn anábì sallallahu alaihi wasallam ipò anábì tí òun ló ní ayé òun ló ní alùkìyàmà òun ló lọ́run aláyé lọ́run àìmọ̀ sọ bẹ́ẹ̀ rabbul alamin ọlọ́run ọba ọba òun náà ní ọba tó ní ayé òun ló dáyé òun ló dá gbogbo sí ń bẹ níta mọ̀ níta mọ̀ ọlọ́run ló dá màlíkì yá omi dìín òun náà ló sì ní àlùkìyà náà tó a máa àwọn òròyìn ní àìmọ́ tó yàn náà wà Muhammad sallallahu alayhi wa sallam bákan náà àìmọ́ dájú kò káàtà wa tọ́ ànábì lọ bí ká máa tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ ká láǹfààní àti débi agbègbè ibi tí wọ́n sin sí ká máa wá tọrọ ànábì fún mi lówó ànábì fún mi lọ́nà bí yẹn bá ṣe bẹ́ẹ̀ ó ń tàn òun ti bọ́ lọ́wọ́ orogún ìsìláàmù ti bọ́ lára rẹ̀ ìsìláàmù kò ti bọ́ ọlọ́wọ́lá yóò ṣe lóko bẹ́ẹ̀ ìbáàdà ti hí áhàdàn ọlọ́run ní àgbọ́dọ̀ àgbọ́dọ̀ pàǹkan papọ̀ níbi ìjọsìn fún ọlọ́run pẹ̀lú ẹnìkankan áhàdàn láì sára àbílẹ̀ yálà nábì ló ń tàn nàbí màláìka ọlọ́run ní ọgbọ́dọ̀ wáyé ọ̀nà nàbì sallallahu alaihi wasallam ọlọ́run pa aláṣẹ ni kóòlì mọ̀lẹ́bí mọ̀tọ̀ fún wọn iná máa ń bá ṣàrù abara èèyàn bíi ti ní ilẹ̀ mi náà so gbogbo nǹkan àbá ń pè ní ìjẹ́ ọmọ ènìyàn tí ò ní í ṣaláì má ọmọ ènìyàn fàfà iṣu bàṣàríyà a máa ṣe ànábì bí ebi bí oorun bí jíjẹ bí sísun bí kúkú bí fífẹ́ bí ìnira bí ìrora a máa ṣe bí ó ṣe máa ṣe oníkálukú wa tó bá ti wá rí bẹ́ẹ̀ kì í ṣe ní délé ìtọ́wọ́ kàn láwọn àna ó mọ wá gbé tó kàn wá náà nínú ìjọba ènìyàn láàmú wá gbé tọ̀lọ̀ láà ọlọ́run ládàjú rẹ̀ tọ̀ ní tí islam fi yàtọ̀ sí gbogbo ìran ẹ̀sìn ayé nù bẹ́ẹ̀ ni torí ẹ̀ anábì fún wọn pé ìnàmà àná àdáṣẹ̀rùn-ún èèyàn ni mi ò yóò ṣe kó àyà àti ọ̀rọ̀ sódò rọ́bì fa ojú láìpẹ́ ó ṣeé ṣe kó ti ṣe ọlọ́run tó wá bá mi kó mú mi lọ ìyẹn ni mọ̀ọ́ náà ni wọ́n lè kà fún ní bọ́lá pẹ̀lú mọ́ọ̀t. wàhánà táàrí tún fi kún sàkọlẹ́ yìí anábì sallallahu alayhi wa sallam onítọ̀ ìdí mi ló mọ̀ sílẹ̀ fún yín nígbà tí ìbá sí láyé máa ṣàkọlẹ́ ìlú nǹkan tó wúwo méjì máa ń filẹ̀ fún yín nínú ọ̀rọ̀ mi amúrẹ́yìn máa fi nǹkan àlànà ní méjì máa filẹ̀ fún yín tó tóbi ńlá méjì máa filẹ̀ fún yín. awwaluhuma kitabullah awwaluhuma kitabullah àkọ́kọ́ òun náà ni tírà ọlọ́run ṣàmùsí àti muhammed kiri nínú ìròyìn ẹ̀ òun náà ní kitabullah alukurani lórúkọ tó pọ̀ bẹ́ẹ̀ náà lórí kì tó pọ̀ tamam so anabi sallallahu alayhi wa sallam ó fi alukurani lẹ̀ fún wa gẹ́gẹ́ bí gbọ́lọ̀ ọba ṣe ṣe náà fi hílúdà wa náà iná alukurani lẹ́ẹ̀fì máa rí ìmọ̀nà lẹ́ẹ̀fì máa rí ìmọ̀lẹ̀ ìmọ̀nà lórí òkùnkùn lórí àìmọ̀kan tí máa dé bọ́ torí gbogbo ọmọ ènìyàn nìyí ọlọ́run dá wa lórí kíni lórí àìmọ̀kan ni àlàáfíà fún ìrìnsẹ́ẹ̀nì àlìjẹ́hẹ̀lì ìpínlẹ̀ ọmọ ènìyàn òun náà ní àìmọ̀kan níbi láti wá rí ìmọ̀ tí mímọ́ fi dé sáàfì bẹ̀rẹ̀ mímọ́ òun náà nínú ọ̀rọ̀ ọlọ́run kò hàbẹ̀ kẹrì àti súnmọ́ anábì wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n fi lè pé kì í ṣe alukùránì nìkan ní jẹ́ bẹ́ẹ̀ torí pé kùránì gangan nìyí ó rí fa àwa sí nǹkan mi òun náà ní súnà ọlọ́ni wa anzalna ilayka dhikra ọlọ́ni aṣọ kùránì kalẹ̀ yìí ti báyìí náà lè lẹ́sìn bọ̀ ọ̀nzẹ̀lá ilayhim tó wà níbi nípa lè máa ṣe àlàyé so àlàyé tánàbí bá ṣe lórí alukùránì jama a lè sẹ́kírẹ́tì àlàyé òun kúrò nígbà alukùránì níbi sọ wa nínú ọ̀rọ̀ mi òṣèṣe tó lu quran ọlọ́run fún un ní alukurani wà mítìláhù mark àti irú alukurani torí ìjọba ti jẹ́ mísìlì rẹ̀ ó ti di so òfin bá ti separate quran kúrò nínú sunnah torí ẹ alukurani fihi alhuda ìmọ̀nà tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó gbá ìmọ̀ kúrò lára èèyàn jẹ̀mọ́ torí ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá di ọ̀rọ̀ alukóhánì mú tó gbà lódodo tó sì ń lò ẹ máa rí ìmọ̀nà nínú gbogbo ohun tó bá ń ṣe bó sọ̀rọ̀ ẹ rí ìmọ̀nà bẹ̀ bó ṣe ẹ rí ìmọ̀nà bẹ̀ ẹ rí bẹ̀ wọ̀n náà bákan náà alukóhánì náà ẹ máa rí ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ kúrò nínú òkùnkùn kí ló gbẹnikẹ́ni tó bá ti ń bẹ lórí àìmọ̀ ó ń tọ́wọ́ mọ́ bẹ lórí òkùnkùn àmọ́ tá a bá tún bẹ lórí mímọ̀ a mọ̀ rí ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ nù ẹ wo àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ wo òfin ẹ̀sìn tí Islam mú wa bó la ṣe lò tí ìmọ̀lẹ̀ ò ní tọ̀rọ̀ wa jẹ̀mọ́ torí ọlọ́run balẹ̀ lẹ́yìn anábìíní ìfàkóso kìkìtà tó lọ́ wọ̀sẹ̀mùsì kúbi olódọ̀wọ́ yín kìtàbù lọ́ ntọ́lọ́run bá kó sọ̀kalẹ̀ ẹ̀dínmú kí nìkan náà òun àti sunnah alukur'ani àti sunna a gbọ́dọ̀ mọ fi a gbọ́dọ̀ mọ sùn méjèèjì papọ̀ níbí báyìí àní máa ní alukur'ani nìkan bí ẹ máa ń sọ bẹ́ẹ̀ ní táwọn ṣíà tí wọ́n ń sọ nìyẹn àwọn rọ́fídọ̀ àdéhìí kan sí wọn nínú sahih muslim sábẹ́ sallallahu alayhi wa sallam oní kullu sharti laysa fi kitabillah fahuwa gbogbo mọ́jẹ̀mú tí yóò bá ti bá yàn gbé tí yóò bá ti sí fi kitabillah kitabillah yẹn nìyí alukur'ani àti sunna nìyẹn bẹ́ẹ̀ alukur'an àti sunna kì í ṣe kur'ani nìkan torí kur'ani fẹ́ ó tọ́ka wa síbi sunna tó bá ti wá rí bẹ́ẹ̀ alukur'ani àti sí alukur'ani tọ́ka wa sí gbogbo mọ́jẹ̀mú tá a bá ti gbé pẹ̀lú èèyàn àdéhùn tá ti gbé pẹ̀lú ẹnìkejì tí ó bá ti takò ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam àgbọ̀rọ̀ bíi oníwà tẹ́mísì kú bí alábìnrin ká dì í mú ká di alukurani mú orí ẹ̀ òbí dá sí nínú ọ̀nà tá a máa ń bá dì í mú òun náà ni ká kẹ́kọ̀ọ́ ká kẹ́kọ̀ọ́ níbẹ̀ ká dá alukurani mọ̀ ká dá súnà mọ̀ ká fààyè lẹ̀ láti lọ kẹ́kọ̀ọ́ ká kọ́ mọ́síláṣí ká kọ́ bí tí wọ́n ti ń kọ́ kódà bàbá láǹfààní àti ṣe jù bẹ́ẹ̀ lọ kò sáburú mẹ́ẹ̀ tá lọ kọ́ ìmọ̀ ọlọ́run tá lọ kọ́ mímọ̀ ọlọ́run tọ́lọ́ fi mọ̀ wá ara ọlá tó ń bẹ bíkí nìyẹn tọ́lábùlẹ̀ ẹ̀lì nìyẹn ọlá tó ń bẹ fún àwọn akẹ́kọ̀ọ́ àti ìmọ̀ wá mímọ́ nìyẹn ọlọ́ba Allah subhanahu wa ta'ala fi ní shahida Allah annahu la ilaha illa hu wa ulul ilm wal malaika wa ulul bá jẹ́rìí tí kò sẹ́nikẹ́ni kan tíjọsìn tọ́sí lódodo àfọwọ́n ọlọ́run bóun ọlọ́run ṣe wá jẹ́rìí òun ọlọ́run náà má tún fi àwọn mọ̀lẹ́kà jẹ́rìí à ẹgbẹ́ ọlọ́run ṣe tó ọlọ́run ò nídìí kó fẹ́ni kankan jẹ́rìí ọlọ́run tó fi mọ̀lẹ́kà jẹ́rìí tó ń tọ́ka pé àwọn mọ̀lẹ́kà wọ́n lọ́lá ọlọ́run fi jẹ́rìí tó dẹ́ni tí ò bá lọ́lá tí ì bá ń ṣe ni àpọ́nlé àyè pé kó jẹ́rìí wà ọlọ́run fi mọ̀lẹ́kà jẹ́rìí òun lè lè ilmi kọ́ ìmọ̀bìlì kejì ọlọ́run ní bákan náà àwọn onímọ̀ tí wọ́n dúró pẹ̀lú mímọ̀ lódodo ọlọ́run fún wọn jẹ́rìí ẹ̀rí inú tí ń bẹ tó fẹ́rẹ̀lẹ̀ ọlá tó ń bẹ fún àwọn ulama nfọ́nlé ulama nínú àwọn ọlá tó ń bẹ fáwọn afá àwọn onímọ̀ nìyẹn àmọ́ ẹni tí ó jẹ́ onímọ̀ tí ó mọ láǹfààní sí ọlá yìí yóò jẹ́ ní tó mọ̀ tó sì dúró tí ní tó mọ̀ jẹ̀mọ́ kùránì jẹ́nà náà wọn àwọn náà páyọ̀ ọlọ́run bá jù àwọn náà bẹ̀rù ọlọ́run bá jù látara mímọ̀ torí pé ìmọ̀ máa ṣíwájú bẹ̀rù ìmọ̀ yóò ṣíwájú bẹ̀rù ìmọ̀ láti mọ dèdè tó yẹ ká bẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni máa ń fẹ́ bẹ̀rù láì mọ̀ sí mọ̀ àmọ́ wá sí tó yẹ ká ṣe lójú pa ń bẹ̀rù ọlọ́run nítorí ká ṣe àtúnṣe lójú pa ń bẹ̀rù ọlọ́run nígbà tí ò sí mọ̀ ìmọ̀ nìyẹn máa ń ní ìyẹn fi máa bẹ̀rù ọlọ́run ìmọ̀ ni ó tọ́ka kí n tá fi bẹ̀rù ọlọ́run tá fi páyọ ọlọ́run. torí ẹ̀ gbogbo wa ká gbìyànjú láti ní kàfún láti máa kẹ́kọ̀ọ́ láti máa wá mímọ́ ipò tó tóbi ni tó tóbi alẹ́ dínà yá àlàmú àwọn tí wọ́n nímọ̀ àtàwọn tí ò nímọ̀ wọn bá ní wọn jọra wọn ó túmọ̀ sí pé àwọn tí wọ́n nímọ̀ lóore ju àwọn tí ò nímọ̀ lọ ìnáwó yẹn tata ka olú nílá albab ọ̀rọ̀ ohun ọlọ́run àwọn tí ó sì máa yé àwọn onímọ̀ ni ẹ̀wọ̀rọ̀ pọ̀ bá ń pín àwọn amẹ̀ríkàzí àti àdàbí ń falẹ̀ ní mẹ́ta yìí àlàádábù fọ́fọ́ lè ilmu àlè ilmu fọ́fọ́ lè àdábù torí pé àwọn amẹ̀ríkàzí àwọn àdàbí àmì wọn lógo wọn ni pé al-adab fawqa al-ilm ẹ̀kọ́ ó ju mímọ̀ lọ ẹ̀kọ́ lékè mímọ̀ àwọn ọmọ ìka sí ọ̀rọ̀ yẹn ò mú bẹ́ẹ̀ al-ilmu fawqa al-adab mímọ̀ ó ju ẹ̀kọ́ lọ ẹ̀wù ohun tí wọ́n á fara ara wọn tẹ́lẹ̀ máa ní ìdìmọ́ fà máa dọ̀rọ̀ sí wọn àmọ́ tó kàn pé kẹ́ ẹ máa ṣe wà fún mùdírù yìí yóò ṣe bẹ̀rù ọlọ́run ẹ́ bó ṣe túṣu lánà rẹ̀ ṣe wọn àwọn ọ̀nà tó wọ́n fara ẹ̀ ara wọn yìí lódodo sì ni yìí àlàádàbò fọ́pọ̀ ẹ̀lì àlàádàbò fọ́pọ̀ ẹ̀lì bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ lékè mímọ̀ kí náà pè mímọ̀. ṣé máa mọ nǹkan tó jẹ́ pé yóò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tìyẹn ní yóò jẹ́ káwọn èèyàn pọ́n wọn lé látara ìmọ̀ kan gan tá a bá dìsílẹ̀ táàmù látara táàmù wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé ẹ̀rọ kan omi òjò tó rọ̀ látòkè sánmà ṣàlè fi ṣàlùwàlá a wọ̀lọ́hù àlẹ́ kílẹ̀ ní yẹn ṣeun ṣe pé tí wọ́n bí kò mọ́ àmọ́ tó fi dáhùn náà pè ní adágún ẹ̀kọ́ nù torí wàláhà alámù kìí ṣèṣì àbí èsì kọ́ ni wàláhà alámù wàláhà alámù èdè fatuwa fatuwa sì ní mímọ̀ ni wọ́n wá béèrè lọ́wọ́ rẹ̀ pé omi òjò tó rọ̀ ṣàlẹ̀ fi ṣàlùwàlá ah wàláhù alámù ẹ̀kọ́ nù wàláhà ẹni ni yóò dápọ̀lé lọ́dọ̀ àwọn èèyàn tí ah wọ́n làwọn ò mọ̀ làádìrí ní ìsìnmọ̀sìn yìí jẹ̀mọ́ kìí ṣàlébù kìí ṣe àlébù Imam Malik rahimahullahu ta'ala wọ́n bí ní dèrè five hundred làádìrì làádìrì làádìrì làádìrì làádìrì làádìrì làádìrì làádìrì five hundred àfa ńlá ìyẹn ò sọ di pé kéèké àfa tó mọ náà ni bẹ́ẹ̀ ni àìmọye nǹkan nìyẹn mọ̀ àlébítà ṣé á wà bá bá ti àǹkẹ́ àṣẹ á ọ̀hún wá bí ẹni béèrè pé omi òjò ṣàlẹ̀ fi ṣàlùwà láàpù wá ní á ah, tómi yẹn bá kan lẹ̀ lọ́jọ́ tí bó ṣe ń bọ̀ láti sánmà náà ló bọ́ sínú àgé a lè ní ṣàlùwàlá àbí tó bá bọ́ sórí páànù a lè ló ká fi ṣàlùwàlá kí lè wù ẹ̀mí mọ́ ló fẹ́ fi rí rẹ̀ yẹn àmọ́ mímọ́ yẹn nìyí jàmọ́ ó gbégbàgì torí pé kò fi ẹ̀kọ́ bà mí so ẹ̀kọ́ máa jẹ́ ká mọ bó ní ó máa jẹ́ ká mọ tó ní mímọ̀ náà. ẹ̀kọ́ ó sì máa ń jẹ́ kí aláìmọ̀kan ó rí àpọ́nlé al-adab tí re ti òun náà ni mo yóò fi mọ́dún gbogbo tí ó bá ti mú ẹ̀yìn bá mi nígbẹ̀yìn rẹ̀ náà pè ní torí ẹ ó ṣòro ká pé nǹkan pè ní sọ òǹdíwọ̀n rẹ̀ ìmọ̀ àrùdù ó lópin ìmọ̀ fíkìw ó lópin ìmọ̀ tẹ̀fíìl ó lópin ṣùgbọ́n ẹ̀kọ́ tá a fi gbà lò kò lópin so ẹ̀kọ́ òun ni iṣẹ́ mímọ̀ ẹni bá wá mímọ̀ tí ò fi ẹ̀ tí ò lẹ́kọ̀ọ́ jẹ̀mọ́ ó ń tàn ń kò nímọ̀ náà ni torí kò nímọ̀ lò kò nímọ̀ lò. so eléyìí làwọn tó ń fà láàrin ara wọn ẹ ẹtìní kò dẹ́sí tó fà mọ̀rìkàbí wọn yìí fẹ́ gbà rárá pẹpẹ wọn fẹ́ lè gbà ni wọ́n ti sọ iṣẹ́ ní bàbá dáhùn ayébi rahimahullahu ta'ala tí wọ́n ṣe nìyí anábì mi kò ṣèlú tó túmọ̀ pé dáhùn ju àwọn ẹ wo gbólóhùn ni kan nínú ó lóore ju gbogbo ẹ̀dá lọ pátápátá àwọn tó wọ́n ti lọ àtàwọn tó ń ṣe ẹ̀mí àtàwọn tó tún ṣẹ́kù tó tún mọ ẹdẹ lẹ́yìn kálíkì àmọ́ ẹdẹ ànábì ọlọ́run kan ó ń lórí ju gbogbo wa lọ. sòtòrí náà ẹ̀kọ́ alukur'an ẹ̀kọ́ súnà akọ ẹ̀kọ́ alukur'an ẹ̀kọ́ súnà akọ ìmọ̀ alukur'an ìmọ̀ súnà akọ ẹ̀wá rí lóòótọ́ nígbà míì wọ́n máa ń lo ìmọ̀ fún ẹ̀kọ́ wọ́n máa ń lo ẹ̀kọ́ fún mọ̀ àmọ́ yàtọ̀ ń bẹ láàrin ẹ̀kọ́ àti mímọ̀ yàtọ̀ ń bẹ ìyẹn máa sábà máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ ẹni tó ń kọ́yàn ní mímọ̀ lára rẹ̀ ni kéde irun sábà kọ́kọ́ púpọ̀ nínú nínú tíra àfáà ti ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ti ń kọ́ wa ní mímọ̀ àmọ́ ọgbọ́n ṣe ń ṣe àmọ́ ọgbọ́n ṣe ń gbé àmọ́ ọgbọ́n ṣe ń lọ ibi tí ẹ̀dín máa kẹ́kọ̀ọ́ nù torí àwọn sálàfù nìyí wọ́n máa fẹ́ káwọn ọmọ wọn kí wọ́n nímọ̀ wọ́n kọ́kọ́ ju ọmọ sọ́dọ̀ àfa àná wọ́n tù síbẹ̀ máa gbélé àfa ọmọ tó gbélé àfa àtọ́dún mẹ́wàá tẹ̀mọ́ yóò rí ẹ̀kọ́ mú láì mọ̀ jẹ́ pé tẹ́tíra kalẹ̀ láì mọ̀ jẹ́ pé tẹ́tíra kalẹ̀ yóò rí ẹ̀kọ́ mú yẹn ni òsì máa ní sìn látara ètò ètò ètò ẹ̀kọ́ ayé ètò ìmọ̀ ayé kò sí ìmọ̀ tí yóò bá sì fi sí ọ̀nà ẹ̀kọ́ ń bẹ̀ àlùbáràkà rẹ̀ ò lè tó nǹkan ò lè tó nǹkan tó láìsí ìmẹ́jì àdáadáa fáwọ̀pọ̀lẹ̀ ẹ̀ ẹ̀kọ́ ó lékè mímọ̀ tòró ní mímọ̀ bùkátà fẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni òní mímọ̀ ń tó mọ̀ ìyẹn lè mọ nǹkan jẹ̀ tí ó tún fasábàbí ní oṣù wọ̀rẹ́ òkè kan kàdí ìsìnkan náà ni bá kàdí ìsìnkan ah ìkọ́ ọmọ bá ṣe é ṣe ìkọ́ ọmọ bá ṣe máa ń pẹ̀rù a lè ṣèkọ́ ọmọ bẹ́ẹ̀ ṣe pé ìmọ̀ nìyẹn ló bá jáde ló bá lọ sí àárín ìjọra ló bá gbá máa ìfún wọn nígbà wọn ni kó ṣe ìkọ́ ọmọ yẹn àgbà tó bá lọ́wọ́ tó bá lọ́wọ́ tó bá lọ́wọ́ tó bá ṣẹ́ká láyà ìdàlá ṣẹ́ká ìmọ̀ àmọ́ yóò jẹ gbárùn kódà wọ́n lè lù gan ah kò dẹ̀ sí tó bíyà fún kì í ṣe ìmọ̀ kọ́ ló bíyà fún ẹ̀kọ́ ni <laughs> ó ní so bí yorùbá ti wá ní àṣírí ìyá máa tú pé ẹni yìí à ah, ẹni yìí ò ní lẹ́kọ̀ọ́ <laughs> kò lẹ́kọ̀ọ́ kò lẹ́kọ̀ọ́ ó ní mímọ̀ àmọ́ kò lẹ́kọ̀ọ́ torí àtẹ̀kọ́ àti mímọ̀ mùsùlùmí àgbọ̀dọ̀ jẹ́ kó nù wá nínú àlùkò há nínú ọ̀rọ̀ ọlọ́run ẹ̀kọ́ sì burú ìgbìmọ̀ náà burú o wọ́n ní táàbà mọ̀ yín máa ń ṣàgbẹ̀rí òdodo ọ̀rọ̀ ni àmọ́ tí yóò bá mọ̀ tí yóò bá lẹ́kọ̀ọ́ jẹ̀mọ́ fún wọn ní kí bú yẹn pé àwa àtẹ̀sí wa mọ̀ kí ni nítorí bí ó ṣe ṣe ẹ̀fọ́ pin ilé lójú ẹ̀ ah, àìbádẹ́ ìwádìí yẹn dúkẹ́ mọ̀ àmọ́ tó bá mọ̀ tó fẹ́ kọ ìyìngan kí ni nǹkan bí ẹ̀jẹ̀ yẹn á lè mọ̀ tán á lè mọ̀ tán jẹ̀mọ́ ọmọ mùsùlùmí so anábì ṣe wáàsí fún àwọn sọ̀hábà níjọ́ náà lórí àtàmọ́sọ́k bí kitabillah ìdí ọ̀rọ̀ ọlọ́run tó lọ sọ̀kalẹ̀ alukur'an àti sunna ìdímú wọn ni fàhásà ala kitabillah fún anábì ṣe àwọn ó gbà wọn níyànjú láti dímú wọn náà gbọ́ba fi ó sì ṣàwọn lórí kòkòrò lé lórí tó mọ̀ lẹ́yìn náà anábì tí fi kó wàásù fún wọn níjọ́ náà sallallahu alayhi wa sallam anábìnrin wa hàlù bayti uzakirukum Allah fi hàlù bayti uzakirukum Allah fi hàlù bayti ha àwọn ará ilé mi àwọn ará ilé mi mo mo ń ran yín létí mo ń fi ọ̀rọ̀ tọ́lọ̀ ní ẹ fi bá wọn lò ní mímọ̀ lẹ́kọ̀ọ́ lápọ́nlé á mo ń ran yín létí o ó dọwọ́ yín o ẹ pófin ọlọ́run lórí àwọn ará ilé mi o ànábì sọ ọ̀rọ̀ yìí ní ọ̀rẹ́ méjì eléyìí ni ìkìlọ̀ ẹlẹ́ẹ̀kejì faqala lahu Husayn ìkan lọ àwọn tábì wọn ni wọ́n mẹ́ni àlùbẹ́ ìdí àzẹ́yìí ìwọ zẹ́ẹ̀dì àwọn táwa ni àwọn ará alé ànábì sanabi sallallahu alaihi wasallam tó tún ṣèkìlọ̀ rẹ̀ fún wa àlẹ́ ìsàtúndé táwọn omi àlùbẹ́tì táwọn ìyàwó rẹ̀ sínú àwọn àlùbẹ́tì rẹ̀ táwọn ìyàwó rẹ̀ tí wọ́n máa bẹ nínú àwọn alùbẹ́ẹ̀tì rẹ̀ ní àwọn aráalé rẹ̀ ní qal nisa'uhu min ahalbeeti àwọn ìyàwó rẹ̀ wọ́n bẹ nínú àwọn aráalé rẹ̀ o walakin ṣùgbọ́n ahalbeeti yìí àwọn aráalé rẹ̀ wọ́n fẹ́ àwọn tó kó síbẹ̀ wọ́n ju àwọn ìyàwó rẹ̀ nìkan lọ mọ̀nà lórí sọ́dà kọ́ bàdà gbogbo ẹni tọ́lọ́run bá ṣe ní ìwọ̀ fún láti gba zaka àbí láti gba sọ́dákọ̀ nínú ara ilé mi nínú mọ̀lẹ́bí mi alùbẹ́ẹ̀tì mi nìyẹn. jama mùsùlùmí wà ní wàmà ní wọ́n wọ́n ní àwọn tani qaal anabi sallallahu alayhi wa sallam ní wọ́n alu ali alu ali àwọn ọmọ ara ilé ali ní ali ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ wàhálù akim àwọn aráalé akim náà wàhálù jáfàr bẹ́ẹ̀ náà ni jáfàr wàhálù abbas wọlé àwọn eléyà máa ń pè ní banu hashim banu hashim kọ́ọ̀lá kúlù àwùláhi tọrọ mọ̀ sọ̀dọ̀kọ̀ ìkọ̀ọ̀kan nínú àwọn ẹni wọ̀nyí èèwọ̀ ni fún wọn láti gba zaka tán lò fúnra wọn èèwọ̀ láti gba sọ́dápọ̀ ọrẹ So sùhálù bẹ́ẹ̀ sì ti gba sọ́dá fún àìsí ìpín kan wọ́n wọ́n yìí gbọ́rẹ́ àìsí ìpín kan wọ́n aráàmù ní fún wọn. torí pé sùhálù bẹ́ẹ̀ kan náà sallallahu alaihi wasallam wọ́n lóore wọ́n lọ́lá tó wọn ò lẹ́tọ̀ọ́ sí i. òkú wa dẹ́sí pé àwòsáàkù náà ìtọ́lọ̀ ń fi fọ àwọn èèyàn mọ́ tí ò tó wọn òun náà ni àwọn ọmọ wa gbà dánlọ́wọ́n fẹ́ fọ ọ̀rọ̀ wọn mọ́ òun làwọn ọmọ wa gbà torí ẹ̀ kò rí bá so àdéhùn wa lórí ẹ̀ ni ọlọ́run ṣe léwọ̀ fún wọn bẹ́ẹ̀ dá bá ń wo zakati àwọn tá lẹ́tọ̀ọ́ láti fún zaka àbáwọn tá lẹ́tọ̀ọ́ àti gba zaka lọ́wọ́ àwọn tí ó yọ ìran mẹ́jọ ni wá alùbẹ́tì sílẹ̀ kódà kí alùbẹ́tì bá jẹ́ náà àwọn fòkànrán àmọ̀sàkìm wọn àgbọ̀dọ̀ gbà ń bẹ̀ wọn ní gbà ń bẹ̀ so èèwọ̀ ni fún alùpùpù láti jẹ zaka láti gba zaka láti pín nísìn láti bẹ̀tán ti bí gbàrà báyìí títí tí èkú onífẹ̀ẹ́ nípa zaka àti onífẹ̀ẹ́ nípa sọ́dà pọ̀ olófin wáyé nínú sọ́ṣẹ́ muslim nígbà tí wọ́n gbé apẹ̀rẹ̀ dèbídùn zaka wa hasan wa lọ bẹ́ẹ̀ tó jẹ́ ọmọ ali tó sì jẹ́ ọmọ ọmọ fanabi sallallahu alayhi wa sallam ló bá mú dèbí dùn ọmọ kékeré ó rákò lọ́bẹ̀ ni ó wá fi sẹ́nu ànábi ní fúnka fúnka pọ́ pọ́ ànábi gbalẹ̀ nù rẹ̀ ó ṣe dá nìyẹn nítorí bá ti jẹ́ èèwọ̀ fún àwa tá a já gbàlá nù a máa fi jẹ́ èèwọ̀ rẹ̀ kọ́ àwọn ọmọ eléyìí náà sì máa nísìnyí òbí wo ló méwọ̀ òbí tí ó méwọ̀ ni ó fi èèwọ̀ mọ́ ọmọ ọ̀pọ̀lọpọ̀ òbí nìyí gbogbo nǹkan ti di aláàlí làwọn náà máa ń fi nǹkan náà kọ́ ọmọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí aláàlí. lára àǹfààní kíyàn mímọ̀ kó lẹ́kọ̀ọ́ kó lẹ́kọ̀ọ́ ẹ̀sìn nìyẹn gẹ́gẹ́ bí òbí torí àtàrà wa làwọn ọmọ wọn ti kọ́kọ́ nímọ̀ wọn kọ́kọ́ lẹ́kọ̀ọ́ ọmọ mi yóò ti wọ ọmọdún mẹ́jọ yóò mọ̀ gbé ìdíkà àti àdúgbò ọmọ náà ní àti àwa ni kí àwa ni kí àwa ni kẹ́kẹ́

tẹ́nítẹ́ní àti tààtààtàn ló bá ti jẹ́ títí wá bá ti dáàbò bo ohun asòfin ọlọ́run fáwọn ọmọ wa ni. anábì ọmọ wò pé a ah, ìdílé ìfi ìrora kù kò sí wà mọ̀kálà ọlọ́run sì la ìjọsìn bọ́ lọ́rùn kí la wá lé bẹ̀ ọmọdébí la wá ní hasan ìdáfẹ́ ẹjẹ́ jẹ́jàre nínú alájà fún wọn tó jẹ́ ẹlẹ́sẹ̀ gan ló jẹ́ síbẹ̀síbẹ̀ anábì kọ ẹ̀kọ́ nìyẹn tó sì náà tẹ́rẹ̀ nìyẹn ká ní òye tó dáa níbi èrè ọmọ ní tó bá ti jẹ́ èèwọ̀ ń tàmọ̀ pé èèwọ̀ ní nǹkan yìí fún wọn lọ́jọ́ ọ̀la àti kékeré láàmú ti fi mọ̀ wọ́n. a lè má lè mọ púpọ̀ ọmọ rẹ ọmọ kékeré ó jáde láì lè lọ́wọ́ olùjábọ̀ ẹ̀ nítorí bá lè ṣe é gbóyè nítorí bá lè jábọ̀ tó lẹ́sẹ̀ ni kò lẹ́sẹ̀ àmọ́ àmọ́ fi kọ́ náà ni wọ́n fi máa ní àti kékeré ni ìmọ̀lẹ́mọ́ ti ń kọ́ ọmọ rẹ̀ ní asọ̀ nígbà tá a bá dúró tá a fẹ́ kírun tá a mú ọmọ fẹ́gbẹ̀ẹ́ mo mọ tá à ń wí àwọn kan fáṣẹ àga kúrẹ́ náà ó máa wẹ̀ ní wọn náà yóò mọ sọ yóò mọ dá sùn yóò mọ ṣe gbàjá ó di báyìí. ara ẹ̀kọ́ nìyẹn so torí eléyìí eléyìí jọ ọ̀kan nínú ọ̀rọ̀ yìí a rí i ń bẹ̀rẹ̀ pé ẹgbẹ́ báyìí sọ fún wa ní ọ̀sẹ̀ tó lọ àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam àwọn lẹ́ni àkọ́kọ́ táwọn pè ní àwọn ará ilé ànábì gbogbo alùsùnà rẹ̀ jàmáà ẹnu wọn kò lè lórí láì sáyà sí. kódà àárí àwọn ìjọ míì náà nínú àwọn tọ̀wá ìfọ̀lù mọ̀bùtàdà àwọn ìjọ mídíà tó tako eléyìí tó ju àwọn ṣíà lọ. pápá jùlọ àwọn ọ̀rọ̀ wọn fi àwọn ṣíà rọ́ fídọ̀ ṣíà báyìí àwọn yọ kúrò ní ìyàwó ànábì kan tó jẹ́ alùgbèsè rẹ̀ kò sílẹ̀ bó o nìyẹn ṣe máa bẹ ẹ̀rọ wo tí ẹ pé àìpé ńlá káyè gan ká má ti sọ ẹ̀rí tẹ̀sìn mú wa gbogbo abá ti wá kálẹ̀ yìí láti níyàwó lé àwọn ará lé wa ká má béèrè ará lé wa ní níta àkọ́kọ́ ronú kan náà níyàwó wa lóye bọ́lọ̀ bá ti dogbó ọmọ fún ni jẹ́ pé ẹni àwọn ará lé ńkọ́ yóò mọ ronú síyàwó bọ́mọ bá ti wá dé àwọn ará ilé ń kọ́ àmọ̀ ronú sí ìyàwó àmọ̀ ronú sáwọn ọmọ bó ni ìyàwó ẹni oṣù ní jẹ́ inú àwọn ará ilé ẹni àmọ́ lọ́dọ̀ àwọn ṣíyà àwọn ìlú àwọn ìyàwó ànábì ìṣirò gbogbo wọn pátá pẹ̀lú àwọn ṣíyà àwọn ìyàwó ànábì sọ̀rọ̀ fún àwọn ìṣọ̀lọ́ kàṣọ̀rọ̀ tún fàjẹ̀rọ̀ tún fàṣẹ̀fọ́ tòun kẹsìrí ẹlẹ́ṣẹ̀ wọ́n ń pa àwọn ìyàwó ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àwọn àlẹ́sọ̀rọ̀ èyí tó wá wáyé mọ́jú tó gbógun ti jù onáni Aisha radiyallahu ta'ala anha tó ti pé nínú alukurani ọlọ́run fi rinlẹ̀ fún wa ọlọ́run ni wàá ti wàá dùbú ọlọ́run láwọn ìyàwó ànábì àwọn ìyàwó rẹ̀ fún mà á tuntun àwọn ìyá ni wọ́n fún sí ìdàpọ̀ dáwà nítorí nìyẹn ọ̀rọ̀ wọn fẹ́ẹ́ dọ̀rọ̀ là fún dínú kún wàlíyẹ̀ dì kí ni àmúyàwó ànábì kò fi máa sáyé kó má aisha kó pè lóṣù náà pé aisha ṣe ṣìnà lẹ́yìn ikú ànábì sallallahu alayhi wa sallam obìnrin rẹ obìnrin rẹ àlùjẹ́nà ànábì sallallahu anábì nínú àwọn ìyàwó náà àlùjẹ́nà ní aisha tọ nígbà bá ti yà wọn ìyàwó ànábì kúrò ta ló kún àwọn aráàlú ànábì bẹ́ẹ̀ bá lọ adájọ́ pé ókè àwọn ìyàwó àti ẹbí aṣẹ́wó ni wọ́n nà ẹni ọmọ táṣẹ́ bá sì bí ọmọ tí làá máa ń pè ọmọ àlè ọmọ aṣẹ́wó ṣé àwọn ọmọ ànábì ọmọ aṣẹ́wó ni wọ́n torí ẹ̀ ìjọrọ́ fídọ̀ ìjọ burúkú ni wọ́n bẹ́ẹ̀ ni alùsùn náà kì í mú ọ̀rọ̀ wọn kékeré àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí nǹkan òye wa nǹkan òye lẹ́ẹ̀fì ráfà míì náà bóun náà bá gbá máìkì náà nìyí yóò kọ́kọ́ yóò mọ yin ṣíyà yóò sì mọ bẹ́gi láwọn arúgbó náà nígbà tí ò mọ ò mọ tí ṣíyà ń bẹ lórí ẹ̀ olùmọ̀ ni ọ̀parọ̀ mọ́ wọn ní ọ̀parọ̀ mọ wọn ni. wọn àwọn ìyàwó ànábì nílò ìwọlé èébú èpè tó ti lé títí bẹ́ẹ̀ náà àwọn tó ra àwọn títí bẹ́ẹ̀ náà ọmọ bẹ́ẹ̀ ṣèjọsìn ni kódà àwọn ọmọ láwàlá kò sẹ́ni tó nífẹ̀ẹ́ ìlà lè àlè àlè nìkan wàhálà bẹ́ẹ̀ tì í àtàwọn tó rà á jáde wàhálà bàrà kò sẹ́ni tí wàá jìnnà tí wàá gbóhùn sí tó kórìíra ìlà wọn àmọ́ kà wọ́n àwọn àwọn sọ̀hábà àwọn sọ̀hábà pátápátá wọ́n ní yẹn fi mẹ́rin péré ló ṣẹ́kù ní àwọn sàábé tí islam ṣẹ́kù ń gbọ́n sàábé yòókù kèfèrí ni wọ́n àwọn ìyàwó ànábì kèfèrí ni wọ́n gbogbo àwọn bá kí omar usman àwọn lójú lọ́dọ̀ àwọn ṣíyà wọ́n rà sí mi náà lẹ́nu lọ. torí ẹ̀ ìsọkúsọ ọ̀rọ̀ òun náà nígbàgbọ́ tí ò da òun ni níbi ká bá àwọn aráalé ànábì lò jẹ̀mọ́ àwọn èèyàn pín sí mẹ́ta àwọn kan bẹ àgbò wọn rọ́ kídọ̀ àwọn kan bẹ à ń pè wọ́n ní nọ́ọ̀sìbù àwọn nọ́ọ̀sìbù àwọn kan sì ní ọ̀nà ń pè ní alùsùnà ìjàmbá. àwọn ọ̀nà wa fúdọ̀ àwọn gbógun ti ara ilé ẹ̀mẹ́lì yẹn ni àwọn ìyàwó ẹ̀ wọ́n kà fara àwọn ọkọ̀ wọn kéfèé ni. àwọn náà àwọn sọ wọ́n di ọlọ́run wọ́n sọ wọ́n di ọlọ́run wọ́n sọ wọ́n dóòtà wọ́n máa ń pè wọ́n máa ń pè wọ́n lẹ́yìn ikú wọn wọ́n máa ń pe orúkọ wọn wọ́n máa wá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ wọn àwọn eléyìí gbókù tì wọ́n àwọn eléyìí gbàgbọ́ nínú wọn àmọ́ wọ́n kọjá àlà àálùsúnà bẹ́ẹ̀ láàrin àálùsúnà wọ́n tari ìjọsìn sọ́dọ̀ àwọn ará ilé ànábì àálùsúnà wọ́n gbé wọn sípò ọlọ́run kódà wọn ò ní ẹ̀tọ́ tá a mọ fún ànábì sallallahu alaihi wasallam àwọn ará ilé ànábì ò ní. àmọ́ dèbí ẹ̀tọ́ tá a fi bára ilé ànábì lò ẹ́ bí tí kùránì mú wá ànábì fi rinlẹ̀ fún wa á fi bá wọn lò. àlùsùnà wal jamaa wọn máa ṣàdúrà fún wọn wọn máa tọrọ yọ́nú fún wọn wọn máa tọrọ ọ̀kẹ́ fún wọn fún àwọn ará ilé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. sòtò ní ìdílé yìí ló fi jẹ́ àkíyèsí fún àwa mùsùlùmí lágbọ́n ìyẹn nìyẹn níta ló súnmọ́ fi ń jẹ́ wákàtí yá nìyẹn àlè wásápù iná tó wásápù àárín gbùngbùn nídìí ń bẹ láàrin irọ́ méjì irọ́ ọ̀kọ́dá àti irọ́ àṣetò àárín méjì láàrin súnmọ́ wa eléyìí ṣe dídí ọ̀rọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run wa kadhalika ja'alnakum. قل من دام المستطاع لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí òun ṣe ní kíni wà ó mà táwọn bàtàtọ̀ òdúlẹ̀nù àṣeyìnlẹ́ni tó dúró tó dúró dédé tẹ́ ẹ̀ kọjá àrà bíi tàwọn yẹ̀wúdí tẹ́ ẹ̀ tún ṣe àṣeyìtò bíi tàwọn nàfàrà bẹ́ẹ̀ náà náà ni alùsùnà ṣe dúró déédéé tí wọ́n kọjá àlà tí wọ́n ti ṣe àṣẹ ètò ní gbogbo àlámọ̀rí ẹ̀sìn. so tó tẹ̀sí ẹsẹ̀ pé òṣùlù alùsùnà ìpìlẹ̀ àwọn alùsùnà jẹ̀mọ́ ibi tá a ti máa ń mọ̀ kì í ṣe ọ̀rọ̀ ọlọ́nìkọ́ọ̀bù ẹgbẹ́ olónìkọ́ọ̀bù alùsùnà ẹni tí ò lónìkọ́ọ̀bù ẹni tí ó bójú alùsùnà irọ́ àwọn lẹ́yìn ohun ẹtútún ìmọ̀ ẹtútún ẹ̀kọ́ ẹtútún ìdájọ́ làwọn lẹ́yìn wọn ṣe ìpínlẹ̀ tá a ti máa máa lò súnà ìdá àti máa máa lò súnà ní ìhà olókọ sí alukurhani ìhà olókọ sí súnà ìhà olókọ sí àwọn sọ̀hábà ìhà olókọ sí àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam ìhà olókọ sí ànábì gangan fún rẹ̀ ìhà olókọ sí ọlọ́run allah subhanahu wa ta'ala odimamu ìyà olókọ sí àwọn olórí ìlú bá ṣe bá wọn lò orí ìlú nílànà alùsùnà alùsùnà kìí ṣe ìwọ́de alùsùnà kìí ṣe nfa kìí ṣe ìgbógun tìjọba alùsùnà kìí ṣe protest kìí ṣe demonstration alùsùnà kìí ṣe kìí ṣe rally tá a máa ṣe tó dáa á dúpẹ́ fọlọ́run lẹ́yìn náà á dúpẹ́ fáwọn náà tá a máa ṣe tí ò dáa tá a fara ni wá tọ̀ á bẹ ọlọ́run á máa ṣe sùúrù fún wọn á lò sún náà nìyẹn torí ẹ gbogbo ẹni tí kò bá ti dúró síbi tí á lò sún náà dúró sí lórí àwọn gbòǹgbò tá a mú wá yìí kì í ṣe á lò sún náà kì í ṣe á lò sún náà ìjàmbá. wàkìrì wáyà inú ẹgbẹ́ wa mi ọlọ́nàbí sallallahu alayhi wa sallam ní aláwa inni tarikun fikum sàfàlẹ́yìn ànábì lóhun fún nǹkan ńlá méjì òṣùwọ̀n ńlá tó tẹ̀wọ̀n méjì òun fi ilẹ̀ fún wa ahaduhuma kitabullah àkọ́kọ́ rẹ̀ òun náà ní tíra Allah ọ̀sọ́ fún wa tá má ní kitabullah nígbà míì ibi tá ti lo kitabullah wa sunnah ẹ̀hẹ́n kìtàbù ló mọ̀ jẹ́ alukur'ani sún ló mọ̀ jẹ́ súnà àmọ́ bí wọ́n bá ti lo kìtàbù lá nìkan jẹ̀mọ́ súnà wọbẹ̀ ó wọbẹ̀ torí pé kìtàbù lá síra ọlọ́run alukur'ani nìkan nìkan kò ṣeé lò kúrò ànábì sọ fún wa ó à ah, mo páyà pé kó má di àwọn àsìkò kan tí wọn ò bá sí pẹ̀lú yín mọ́ táwọn kan bá jẹun tán yó tán wọ́n wá jókòó sórí àga mudẹmudẹ àga sófà wọ́n wá rọ́gbọ̀kún wọ́n mọ̀ wá pé àwọn àfa àfa ẹ̀ka kùránì ìjọba ti bá nu kùránì ní ẹ̀tọ́ lẹ̀tọ́ ìjọba ti bá bẹ̀ ní ìwọ̀lẹ̀wọ̀ lẹ́yìn ẹ̀ ní ìgbọ́ kankan mọ́ anábìlẹ̀ àwọn ẹni ni àwọn aláburú ẹ̀dá ni wọ́n kẹ́ jìnà sí wọn ẹ jìnà sí wọn torí ẹ̀ kùránì nìkan kò tó o. ọlọ́run òsìkọ kò sọ kùránì nìkan kò sọ kalẹ̀ ọlọ́run sọ kùránì kalẹ̀ ó tún sọ súnà náà kalẹ̀ náà ni bí kùránì fi gé wá yìí tí jìbìrì yìí mú wá bẹ́ẹ̀ náà ni súnà náà jẹ́ wá yìí jìbìrì náà ló mú náà wá. kan nínú àwọn pòfẹ́sọ̀ kan èkó yìí pé kó ó ti ẹlòmíì tí ó mọ pẹ̀lú àfàkù yìí àwọn táfà mi fi mú súnà òun ni ó fà á táwọn èèyàn ò fi bàbàrà alukur'ani mọ́ tó dé pé ìbàbàrà alukur'ani síkàsíkà ní alukur'ani alukur'ani kan gbé káàkiri fún bó ìgbọ́n tó wà ń bẹ̀ yé ká gbọ́n táǹjì kùránì sọ yé lára ìbàbàrà rẹ̀ ni bó lọ́ọ́ sọ agbọ́ kùránì yìí tó bá lòun gbà súnà odidi professor àwọn béèrè lọ́wọ́ rẹ̀ pé ẹ dàbọ̀ ṣé súnà ṣé wáàyè ni àgbẹ̀ ṣe wáàyè àsúnà ṣé wáàyè ni àbí kìí ṣe sùn onísùnà kìí ṣe wáàyè ẹni wa ni kìí ṣe kìí ṣe wáàyè kí wọ́n ti súnà ní àwọn àlàyé ànábì fún rẹ̀ ṣẹ́gbó ti ó ti ṣàlàyé lọ́pọ̀ ìṣúná nù rẹ̀ ni àwọn àlàyé ànábì tànàbí rò òun ni súnà àwọn abẹ́rẹ́ pé ẹ má bèrè òun inú wákàtí mara àrùn tàǹkì tàǹkì ṣubú ìlú méjì zúrì mẹ́rin àṣírí mẹ́rin mọ́gídì mẹ́ta ìṣáyì mẹ́rin ẹ dákun ṣé àwọn yẹn náà ṣe àwọn ìròrí ànábì náà ni then àwọn ọ̀run yìí àsìkò táwọn kí wọn náà ṣé àwọn ìròrí ni à ń ka fatia à ń ka à ń rúkú à ń gbogbo bá ṣe wọ́n kí nu yẹ. pòfẹ́sọ̀ ní sọ̀rọ̀ bá dàgbọ́ gbogbo ẹ̀rọ islamic yọ súnà kúrò nínú wáyé lórí bẹ́ẹ̀ yọ wọn láì kò yọ kò bá mọ sọ di wàhálà Ah, mọ́dàmí làmú ah professor of Islamic studies wàhálà àdáwọn lẹ́nu ìjẹ́ pé ọmọ kéékèèké ò gbọdọ̀ mọ́mọ́ ànábì sọ̀rọ̀ nínú ẹ̀sìn ànábì ṣe nínú ẹ̀sìn oníròrí ànábì nìyẹn à ah, ókè ìròrí wo ló fẹ́ fi kínu torí ẹ̀ ká ká ṣọ́ra dáadáa ká dáàbò bo ẹ̀sìn wa ká dáàbò bò ó pẹ̀lú ká jìnnà sílùú àwọn èèyàn báwọn ká súnmọ́ àwọn onímọ̀ kí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó dà alhamdulilayi nílẹ̀ yorùbá ọlọ́ọ̀dún bàbá wa fásúnà kẹwàá bẹ́ẹ̀ ni kò sílùú kan tó láfa súnà nílẹ̀ yorùbá yìí kò sí àfàsúnà fásúnà tí wọ́n dúró déédéé tó ti gbìyànjú tọ̀sán tó rú tọ́ka àwọn ẹ̀lẹ́kọ̀ọ́ alimami alawuzani rahimahullahu ta'ala ó ní bùkátà wa sí súnà bùkátà wa sí súnà ó ju bùkátà wa sálù kùránì lọ bẹ́ẹ̀ ni àyíbẹ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni bùkátà wa hájàta ní sí súnà nabi sallallahu alayhi wa sallam ó ju hájàta ní sí súnà lọ bẹ́ẹ̀ ni torí pé in tó fẹ́ ló fẹ́ in tó jẹ́ hájà rẹ ní alukùránì gangan súnà iná ló ṣàlàyé ẹ̀ fún un. àìmọye hájà láti mọ rí ní súnà bàbá tún kùránì àlìmọ́rì tó bá rí bẹ́ẹ̀ gbogbo ẹni bá ti ń tẹ̀lé súnà ó ti ń tẹ̀lé alukùránì àmọ́ yẹn lè mọ sọ fún òun nígbàgbọ́ ní alukùránì nìkan láì mọ́ gbà súnà gbọ́ kó rọrùn àmọ́ ń tọ̀hún náà ní ti pàápàá kò gbá alukurani lọ arábìnrin kan bá Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu ó ní mo gbọ́ tó sọ yìí pé ọlọ́run ń ṣe léèwọ̀ fún wa fáwọn obìnrin tí wọ́n fi irun kún irun ó ní mo lọ sí rí i ó ló ń bẹ nínú kìtàbùnà nínú alukurani arábìnrin yẹn ṣe lọ ó wá ka alukurani láti sọ́ọ́tù fatia dé sọ́ọ́tù nẹ́ẹ̀sì ó ń wá gbọ́dọ̀ ti ní ẹ gbọ́dọ̀ fúnnú fúnnu ó ń wá wárì wọ́n padà wá bá gbìlá ibùdó mọ̀sóòdì tí èdè ní àwọn sàádé àgbà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam. ó ní tó sọ mi ìlú àìsàn láti ní abẹ́bí mọ̀síńtà ó wà ń bẹ́ẹ̀ tún padà lọ lọ wò ó tún padà lọ ó ń gbé kòrá láti sọ́ọ̀tù fàáfíà àti sọ́ọ̀tù náà. ẹ̀kúṣẹ́ lẹ́kọ́ ẹ́ fáwọn tó ń mọ kùránì o tó máa ń tọ kùránì o arábìnrin tó padà ní olóhùn ò rí ń bẹ̀ ó wà bẹ́ẹ̀ tún lọ ó tún padà lọ ó tún gbé láti wá tó fàdíà nínú àdámọ́ ni pé yóò mọ ní ìfarabalẹ̀ àbí ọlọ́run ló mọ̀ bóyá kẹ́lẹ́mọ̀ kọ̀ọ̀kan ló alẹ́ kó lè ba lè rí bí àbólúgọ ni. olówó rí abdullahi masoud ní orí kẹ alógbò àgbẹ tó padà lọ yìí padà lọ ibẹ̀ hàn mí abdullahi masoud ní allahu ta'ala aniwa ni bó ṣe ń ka láti bẹ̀rẹ̀ bá pàdé ti sọ yìí pé máa ta ṣàkóso ni fún mọ̀ ìgbẹ́ náà ti ní gbogbo tánàbí bá wá fún yín ní ẹgbà òun bá sì pọ̀ fún yín ẹ̀jìnà sí kẹpáyọ ọlọ́run ìjì ọlọ́run bá nípọn olóògùn bá pàdé dáadáa ó wà nínú sọ́tò àṣírí tó bá ti wá rí bẹ́ẹ̀ kò sí bá pàdé àbí ó wá sí gbọ́ pànàbí sọ pé lánàá lọ́hùn lè wá sílá wà lè mùsọ̀ sílá ọlọ́run ṣẹ́bi lé gbogbo ẹni tí bá máa ń báyàn fi irun fún un àtẹni tó gbé irun orí rẹ̀ kalẹ̀ tán fi irun míì kún fi tán fi irun míì kún irun rẹ̀ fún tán ṣe é fún ní áà ah! ó ti yé mi ẹwé kí ọ̀rọ̀ àná ìbọn náà kù láyé torí ẹ̀ bẹ́ẹ̀ kan bá ń sọ pé ẹ̀ sínú àtẹ́lẹ̀ sí ẹ kò sẹ́rì fún náà kùránì ẹ̀rí wà kò sí sínú kan náà ṣe tí ò lẹ́rìí náà kùránì yálà ẹ̀rí tààrà ẹ̀rí tààrà ẹ̀rí tí ó tọ́ka sí sínú ẹ̀ gangan àbí ẹ̀rí àpapọ̀ ẹ̀wọ̀n lẹ́yìn lẹ́sìn máa ta kún àràsí gbogbo ohunkóhun kí ló fẹ́ kì í bẹ́ẹ̀ kí ló fẹ́ yọ kúrò bẹ́ẹ̀ gbogbo tó kì í bẹ́ẹ̀ náà ni lànà nábì ó sì lè yọ ẹyọ kankan nínú ẹ̀ ò lè yọ kúrò máa ta kún rasul fakhudhu wa ma nahakum anhu fantahu òjì bẹ́ẹ̀ lọ ittaqullah nígbà alákùnrin kan bá mọ̀ Malik rahimahullah ta'ala ní wọn mọ mọlìkì pé ah, gbogbo ní ti wọ aṣọ ara mi mọ mọlìkì ní zulu ìléfà ni yẹ fẹ́ lọ ṣe múra mo fẹ́ lọ ṣe ájì oṣù bẹ mọdínà ẹhẹn zulu ìléfà ibẹ̀ ni wàá ti wẹ̀ ibẹ̀ ni wàá ti gbé ara mi rẹ̀ lákàn wa ní a ah, wọ́tọ̀ tí n bá wọṣọ ara mi mi láti inú ilé ńkọ́ tí mi wulẹ̀ lọ́bẹ̀ún tí mo wọ̀ nílé mọ́mọ́lì kìíní mo ń sọ fún ẹ pé ànábì ní kò gbé agbára mi ó sọ fún wa gbélé a oníṣòwò bọ òdì ìbápàdé ní ọ̀rọ̀ Ọlọ́run kí lọ ọ̀rọ̀ Ọlọ́run náà a mọ̀ rò pé ọ̀rọ̀ Ọlọ́run tí ó fẹ́ mú wá pé Ọlọ́run sọ pé àṣàrà mi yí ẹ̀wọ̀ ní àbí Ọlọ́run ní fàlìyà àdárí lẹ̀dí náà yóò fàálì fúnà àti amúrìhì Ọlọ́run ní gbogbo ẹ̀yin tẹ̀ ń yapa tí n tànà bíi pààyè láṣẹ kẹ̀ ṣe ẹ ṣọ́ra o sí bá mú tuntun náà kí ìyapa yín mọ́ sọ yín di kèfèrí ìyapa yín mọ́ sọ yín di kèfèrí pọ́nbélé ọ̀yùsí bá bàbá bọ́ náà lẹ́yìn àbí kí ẹlẹ́tẹ̀ elérò mọ́kànlá lè pè é mọ̀ torí ẹ̀ nìyí bí fi fojú kéré súnà bá àpáàtì ní kápá àti lè ṣe é a ní kápá àti fi rinlẹ̀ kó dòdò yìí òdòdó ni tó kéré àwọn súnà kéékèèké wọn eléyìí eléyìí ò bá gbà mu eléyìí eléyìí ò kò mọ́kànlá dání a súnà nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam ní ẹ bá sọ bẹ́ẹ̀ yẹn lè di kèfèrí o wọn lè di kèfèrí ṣé pé post láàmù nìkan bí yẹn bá kọ lù ní mọ́sán yẹn di kèfèrí bí yẹn bá kọ súnà tó kọ́ lórí ọkàn yẹn máa ń di kèfèrí o òun láyà yẹn sọ o ya ẹ wà ní a bojú lóòótọ́ bojú yẹn kì í ṣe àwọn kan ní kì í ṣe ọ̀rọ̀ kan ní súnà ni ọ̀pọ̀lọpọ̀ ṣe ní bojú yẹn ìranu ni a yẹn lè di kékeré látàrí yẹn lè di kékeré látàrí tí yẹn bá ṣọ́ra ní abdullahi umar radiyallahu ta'ala anhuma ó tó lè sáfìr rakatan gbogbo àníyànjú rákà méjìlá ẹ̀ máa kí níbi inú lẹ́kọ̀ọ́ mẹ́rin ọ̀nà sọ́là àrùbá sọ́kọ̀dé káfà bí ẹ̀ kí mẹ́rin ó ti di kìsì ní ìtumọ̀ ẹ̀ ni pé tó bá kí mẹ́rin ní kìí pé ìpìlẹ̀ ní káàkiri mẹ́rin ó jẹ́ kí mẹ́rin ní jàre kò sáburú mẹ́ kò kàn ní kò ṣe tó ni kò ní gba ọlá ládàá wípé ó ṣe súnà yẹn àmọ́ ẹni tó kórìíra ó kórìíra ìkí méjì rọ́bìṣì wo ni ẹ à ń kí mẹ́ni wọ́n wá tó bọ́ ọ̀rọ̀ tó ìlànà jákujàku wo ni ìlànà burúkú wo ni a àwọn tó wọ́n fẹ́ sí i torí pé ọ̀rọ̀ ti tiẹ̀ kì í ṣe ọ̀rọ̀ ṣẹ́rán ó ti di ọ̀rọ̀ ìtìkọ́ọ̀dù ọ̀rọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ àdìsọ́kàn ti wọ̀ torí ẹ̀ èyí tó kéré yìí nínú súnà á ní láti dá pé á ìlànà ànábì ni ìlànà ànábì sì ni yí òun ìlànà tó lóore tí ò sí ìlànà tó lóore tó ṣáwa tó wá ní kápá àti ṣí àbá àti ní kápá ọ̀rọ̀ mi nù ókè àti àwa ní kápá àmọ́ nǹkan kan sí nǹkan kan nínú àwọn tí máa gbójú èèyàn kúrò níbi nǹkan ló fẹ́ gbójú wa kúrò níbẹ̀ ọ̀rọ̀ mi tún nìyẹn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi tún yẹ àmọ́ yóò ti kọ́kọ́ fi rinlẹ̀ náà ó dàbí bí ọ̀rọ̀ ọtí náà ni ó kọ́kọ́ gbà pé ọtí haramu ni àkídẹ̀tàn àkídẹ̀tàn wàá gbà lọ́kàn haramu ni kí ló dé ọlọ́run pé ní haramu náà tọ̀ tó bá jẹ́ pé àpá kì haramu ni lórí ọkàn ó wá kó wá rí ní haramu náà ní ní iṣẹ́ ò ní mú. àmẹ́ni tó rí ní àràmù lọ́tàn tó sì mú mùsùlùmí ni mùmíní ni àmẹ́yìí tó ń ṣe ní ẹ̀ṣẹ̀ ló ń dá lànà àlùsùn náà nìyẹn wọn ní pín rí tí ò ní lórí ọkàn tó ń ti wípé mú ó jìnà sí àfáàlù mi àá máa ń mutí ẹ ń mutí ṣé ọtí àràmù ni àbí àláàlì lọ́dọ̀ tí wa àláàlì ni kì í ṣe àràmù kèfèrí ló sọ̀rọ̀ kò sí èmi ní bẹ́ẹ̀ kèfèrí ni àbí táwọn àtúntò kọ̀ sí nígbà kankan mímọ́ lára ká tó lẹ́mọ́ lókù àmọ́ gbólóhùn tó ṣe sí ẹ̀yẹ́ ni ìṣesí kèfèrí ni àfáà tí wa lọ́dọ̀ tí wa nígbàgbọ́ wa àràmù lọ́tí àmọ́ kọ́nà kó ṣàánú ni ẹnu burúkú yìí náà ni ẹnu wà yìí náà ni ẹnu wà yìí náà ni ẹ tábà ti rí báyìí yóò mọ pé wá ni a fi mú tú mùsùlùmí nù àmọ́ èyí tó ń ṣe náà ẹ̀ṣẹ̀ ni anabi sallallahu alaihi wa sallam ni la yazni zani hina yazni wa huwa mu'min mùsùlùmí tó ń ṣe zìnà táìmù tó ń ṣe zìnà o ìmánì díẹ̀ wọ́n á bọ́ ìmánì kúrò lára rẹ̀ torí pé táìmù kan ṣe mọ́mọ́ rí ẹ pé mo mì ní yọ mo mì ní èṣe pé àmọ́ ńgbà tó bá ti ṣe tán kí ló wàá sún ọ débi wípé ọ̀nà olóòtú wa bá ń tó ṣe lù tó bá ba lómọ lọ pé ah ọmọ ìgbà tó lọ rẹ̀ ọ̀gbìn ni mo wá ṣèlérí tó lọ́wọ́ ah ìyẹn banújẹ́ nádàmù alágbé ẹni ẹni ẹni ẹ náà rí ṣìnà ní kíni àràmù nù àmọ́ ó ti kú sí lórí ẹni bẹ́ẹ̀ mùsùlùmí ni mùmìnì ni náà kìsùn islam wà náà kìsùn iman àmẹ́ni tí òun ṣe ṣìnà tó sì rí ṣìnà gẹ́gẹ́ bí halali ó rí gẹ́gẹ́ bí halali àbíkò tiẹ̀ wulẹ̀ ṣe àmọ́ lọ́dọ̀ tiẹ̀ náà àdìsọ́kàn rẹ̀ ni pé ṣìnà aláàlẹ́ ni kò sí ṣìnà àwọn méjèèjì tó ń ṣe mùsùlùmí kèfèrí ni wọ́n. kèfèrí ni wọ́n so istihlal istihlal al-qalbi lórí tọ́lọ́ ń pè ní haramu ìmọ̀ sọ níbi kèfèrí àmẹ́ni tí kò bá tún ṣe istihlal al lórí tọ́lọ̀ bá pè ní haramu tó sì ń kó sí tó ń ṣe mùsùlùmí ni agbọnrin yìí nínú agbọnrin tí alùsùnà fi yàtọ̀ sí àwọn alhàwárìjù nìyẹn lọ́dọ̀ àwọn hàwárìjù àwọn ò sọ wípé àwọn ò nídìí sèrálì kọlù àwọn ò nídìí ẹ̀ kété wípé ó ti ṣe ó ṣe zìnà ó gbowó èlé ó dídé gíní ó dídé kẹfẹ yìí torí pé àyà mẹ́tẹ̀ẹ̀ta ní sọ́ọ̀tì mọ́ídà ìmọ̀lẹ́mi yá fún mi máa zọlọ lọ́ fọwọ́láyíká òmìnira fèrú fọwọ́láyíká òmìnirọ̀lìmọ́n fọwọ́láyíká òmìnira fàṣùkùn àwọn kó mẹ́tẹ̀ẹ̀ta ń papọ̀ wọ́n kó sórí ẹnìkan lọ́dọ̀ wọn nìyí ní yorùbá ó mutí ó ti di kékeré sọ̀rọ̀dọ̀ wọn bọ́ọ̀lìmù náà ní káfíìrù káfíìrù náà ní fásíkù láì mọ̀ pé gbólúmù gẹ́gẹ́ fún rẹ̀ ìpele ìpele méjì ni gbólúmù tí máa ń sọ̀rọ̀ ẹ̀dí kẹfìrí ń bẹ gbólúmù tí kìí sọ̀rọ̀ ẹ̀dí kẹfìrí ń bẹ fùsùnkù náà tí máa ń sọ̀rọ̀ ẹ̀dí kẹfìrí ń bẹ èyí tí sọ̀rọ̀ ẹ̀dí kẹfìrí ń bẹ kúfùrù gan méjì náà ni kúfùrù tí máa ń sọ̀rọ̀ ẹ̀dí kẹfìrí ń bẹ àpọ̀dí àti kúfùrù àmàlí àbí àbúrò àbá sọ̀rọ̀ lóyè kúfúrún dúnà kúfúrín ẹni tí yóò lo òfin ọlọ́run àìlò rẹ̀ ó fi ìṣe yẹn fi ìṣe kèfèrí ni tí òun gangan ti wá di kèfèrí kèdí kèfèrí lókùgbà tí ó bá ti ṣe ìsìlálò pàlù. wọn lọ́dọ̀ àwọn kàwárí jù rárá wọn lẹ̀ ṣèkì náà ni gbogbo ní wọn bá ti ń pè ní kẹ̀bíra bí yẹn bá fi lè kó lọ́dọ̀ àwọn خوارج wọn lẹ́ni ẹ ti di kẹfìrí àmọ́ lọ́dọ̀ alùsùn náà kì í ṣe kẹfìrí alùsùn náà ṣe tẹ̀síì wọ́n ṣe tẹ̀síì torí pé ó ń bẹ nínú àwọn sọ̀hábà Nabi sallallahu alayhi wa sallam tó wu àwọn nínú àwọn ará àwọn ẹ̀ṣẹ̀ yìí tó ṣe síbẹ̀síbẹ̀ àyájọ́ òpó wọn kẹfìrí kódà náà Al-Qur'ani kẹrẹ olùmọ̀wọ́ ọlọ́run ọba ọlọ́ni wọn ìfọ́ ìfọ́ ìfúnmílẹ̀ òmìnira ìkẹtẹ̀tẹ̀lú fàásùwòhù bẹ̀ẹ́dẹ́kùnmọ́ so kìtàbí ni muslim kúfùrù ìbáàbò ni muslim kúfùrù wà kìtàbí ni kúfùrù so káyọ̀ bá mùsùlùmí jà ìwà kẹfìrí àmọ́ kò sọ níbi kẹfìrí lókun gba tí ìyẹn bá ti ṣe ìṣèlálò ìṣèlálò ẹ̀ tá a bá ti rí gẹ́gẹ́ bí ntútọ́ tá a bá ti rí bẹ́ẹ̀ torí ẹ̀ eléyìí jẹ́ ẹ̀kọ́ fún wa inshallah a máa tẹ̀síwájú lórí chapter forty four ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ abẹ́ allah subhanahu wa ta'ala bi mannihi wa karami kó ṣe àlékún mímọ́ àti àlékún àgbáyé fúnikálùkù wa wa sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa sahbihi wa sallama wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ìbéèrè wa náà ìbéèrè. Uh, kọ́sùn. Gracias. Uh, uh, Nàmà alhamdulilah wa salatu wa salam ala rasulillah. Ìbéèrè wáyé lórí ìdínukù lórí ìrìn àjò. Ṣé ó ní àlà ọjọ́ àbí kò ní àlà ọjọ́? Àwọn onímọ̀ ẹnu wọn kò lórí ìbéèrè yẹn lórí èsì lórí ìbéèrè yẹn ẹnu wọn kò ń bẹ nínú wọn tí wọ́n gbà yìí pé ó ní ààlà ọjọ́ ó sì ń bẹ nínú wọn tí wọ́n gbà pé kò ní ààlà ọjọ́ lókun gbàtẹ́ ni yẹn bá sì jẹ́ arìnrìnàjò tí wọ́n ní wọn kò lórí ẹ̀ wọn ní wọn á fi òdiwọ̀n wọn ní wọn ní ọjọ́ mẹ́ta wọn ní wọn á lo nineteen days àṣírí wọn náà tí wọ́n ní rárá lókun gbàtẹ́ ni yẹn bá sì jẹ́ arìnrìnàjò òun yóò máa yóò mọ dé òfin so gbogbo ẹ náà ìkọ̀kan náà ní kankan nínú wọn náà ni wọ́n ní ẹ̀rí tí wọ́n tí wọ́n bára lé lè lórí Allahu a'lam èyí tí owó tẹ̀wọ̀n ní ọ̀dọ̀ tèmi pẹ̀lú ìgbà tí ẹni yẹn tó bá sì járe ní àjò kò bá jẹ́ oṣù kan kò bá jẹ́ ntólé tó ìgbà tí o bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di onílé ẹni tí ó bá sọ̀rọ̀ ẹ̀ di onílé ó kúrò lẹ́kọ̀ọ́ ó kó lọ sí Ìbàdàn láti máa gbé ó kó lọ́bẹ̀ láti máa gbé tó àníyàn ó ti tọ́ka pẹ́ ní kò ṣe àkíṣà ìrìn àjò ó kúrò yàrá ó bínú sí yàrá ó bọ́ sí pálọ̀ ni bó bínú bọ́ sí pálọ̀ ó bọ́ sí yàrá ni tó ó lẹ́ni yẹn kò ní ilẹ̀ ṣe pọ́sọ̀ ní bó ṣe lọ fún mi àbẹ́rẹ́ tó bá ti sọ̀rọ̀ ẹ̀ bí ẹni tó bá sọ̀rọ̀ ẹ̀ lé méjì níṣìṣẹ́ rẹ̀ parí ìrìn àjò lòun ó yẹ ni yóò láǹfààní àti ọmọdé yín nínú kì í tó fi kúrò ń bẹ̀ fún lọ́wọ́ Ìgbé àwọn ọjọ́ ọ̀gbọ́njọ́ ìjọba abúlé ní ọjọ́ ọdún tó ń gbé ìgbésẹ̀ àwọn ọjọ́ kọlọ sí kọlọ kọlọ kí ìdánwò. Kì í ṣe ọ̀rọ̀ yẹn fún wa ní ilé láti gbé kí ni mọ́tò láṣù. Bẹ́ẹ̀ ni, kódà Júmọ̀ gan kì í ṣe ọ̀rọ̀ yẹn fún. Júmọ̀ kì ṣe ọ̀rọ̀ yẹn fún. Àwọn tó bá lọ kódà kò sábòrò mẹ wà ní àjò ó fìrì láti kírun nílé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó tún fìrì náà bákan náà láti lọ kírun ní mọ́tíláṣí àmọ́ tó bá ti kírun ní mọ́tíláṣí èrò tí mọ̀mù bá kí ní òkè tí mọ̀mù tó kírun fún ẹ bá ṣàrìnrìn àjò tó jọ lé mọ́mù ó kírun èrò mẹ́rin pé arìnrìnàjò tí ó kì í lẹ́yìn òun náà ó kì í lẹ́nu náà pé mo tó wá parí ìmọ̀mù náà bá jáde ìrìn àjò tóun náà ó dẹnu kù àrìn àjò ló láǹfààní àti dé nìkú lẹ́yìn rẹ̀ náà. Bible Salam Alayhi. Um, what is the problem? The hospital conduct is from Maribabu, Korea, Sudan. Wọ́n ní kí ni Islam sọ nípa àwọn tí wọ́n máa ń dájọ́, àwọn tó máa ń gba àjọ wọ́n máa gba owó lórí ẹ̀ ká máa gba owó àwọn èèyàn pa fẹ́ bá wọn tọ́jú iṣẹ́ ni iṣẹ́ tó bá ti wá jẹ́ iṣẹ́ a lè ṣáàjì àwọn tí wọ́n ní owó gbogbo iye báyìí báyìí àwọn náà máa gbà fún ìtọ́jú owó wọn a lè ṣáàjì lórí ẹ̀kọ́ sábọ̀ ń bẹ̀ nílẹ̀ tuntun àti iṣẹ́ ni ní àrùn kí lè fi ṣiṣẹ́ ni ìlú bá sì wù ènìyàn lè gbà àwọn fọdù bó sọ fún yẹn pé báyìí ni kí yẹn gbà tó bí yẹn bá gbélé lókè wọ́n tó bá máa dá one thousand mi lọ́wọ́ ó fún mi one thousand owó iṣẹ́ ìtẹ̀yìn five thousand ó fún mi five thousand ní tó bá wù ènìyàn lè gbà tó sábúrú níbẹ̀ bí ó ṣe rú ilẹ̀ gómọ so àmọ́ àwọn tí wọ́n máa ń gbàjọ náà wọ́n mọ̀ pé òfin àbí mọ́jẹ̀mú ti ń bẹ láàrin wọn pẹ̀lú àwọn tí wọ́n ní owó fẹ́ẹ̀dẹ̀ náà bá kó wá afẹ́rẹ́ gbà ẹ bá mi tọ́jú owó yìí bí ìfẹ́kẹ́ yáyan o owó tó bá ti ní ká mọ́ yáyan àní yáyan nínú owó bẹ́ẹ̀ sì ni àlè èkó lọ́ báńkì bóyá yẹn mọ̀mí tí ó kò sí ńlé tó bá tẹ lọ́rùn àgbà á kò síbẹ̀ tẹ́ni bá sì béèrè owó ẹ̀ yóò kó lé lọ torí pé ìkówó lọ sí báńkì ìyá báńkì lówó ni bẹ́ẹ̀ ni kákó lọ sí báǹkì àyà báǹkì lówó ni ó láti gbọ́dọ̀ gba àlékún lórí nǹkan tí báǹkì bá fún wa lórí owó tá a yá wọn àìgbà lẹ́kún lórí ẹ̀ so àmẹ́ni tí a kó fún pé ó máa wa tọ́jú ẹ̀ tó bá ṣáàjì wa kò sáfurú mẹ́ bẹ́ẹ̀ ṣáàbùrú ẹ̀rọ àwọn oṣù náà. Okay. Gba bí ìgbà yẹn POS, àlàyé ti wáyé lórí yẹn lọ́pọ̀lọpọ̀. O ní pé nínú tó yí àwa sí òní pé nǹkan mẹ́ta òní máa ń ṣe ní POS. Wọ́n á máa rán yẹn ṣẹ́. Èèyàn máa rán POS man, èèyàn máa rán ṣẹ́ kí ká kówó lọ tó bá ń sẹ́ndì owó yìí séèyàn báyìí àbí ká mú káàdì wa lọ gbà yọyí báyìí bá ń sẹ́ndì sí ẹni báyìí kò sábúrú bẹ́ẹ̀ oní pọ́s ó lè ṣáàjì wa ní tó bá wù ó lè ṣáàjì wa ní tó bá wù nípa aránṣẹ́ ni kò sábúrú bẹ́ẹ̀ lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì òun ni kí á kí á lọ sọ́dọ̀ pos ká lọ gba owó lọ́wọ́ ẹ̀ ká lọ gba káàṣì lọ́wọ́ ẹ̀ àwọn ò ní àwa lọ àlọ́gba káàṣì lọ́wọ́ rẹ̀ tó a máa mú káàdì wa lọ kó yọ ńbẹ̀ ìyẹn nìyí ó lè wáyé lójú ọ̀nà méjì àkọ́kọ́ òun tó wáyé níwáyé pé a ṣe pàṣípàrọ̀ torí pé dèdè ń dáfẹ́ gbà náà lánàá kó yọ dáfẹ́ kó yọ náà òun náà ní ìjókòó lé lọ́wọ́ tó jẹ́ pé náírà náírà ni wọ́n ó ti jọ pàṣípààrọ̀ nìyẹn owó ń bẹ nínú káàdì wa five thousand òun á yọ àwa fáwọn five thousand kí ni ìpinnu tó ṣẹlẹ̀ ń bẹ̀ ó dàbí pàṣípààrọ̀ so pàṣípààrọ̀ nìyí tó bá ti di pẹ̀lú owó kò gbọ́dọ̀ jóra wọn lọ torí ẹ̀ nínú ẹ̀sìn kò ní rọrùn fún ẹni tí ó fi owó ṣe pàṣípààrọ̀ kí kó rí i pé òun ń ṣòwò kì í ṣe òwò tó bá rí bẹ́ẹ̀ kì í ṣe tí yóò mọ retí èrè lórí ẹ̀ àmọ́ ìyẹn sọ pé ẹni ẹni yìí kò lè ń pè ní service charge pé káàdì táwa mú lọ kò ní kí bẹ̀rẹ̀ wọ́n á pọ̀ owó yóò túbọ̀ máa ṣe nǹkan rẹ̀ máṣín tó bá kì í bọ̀ yẹn máṣín yẹn ni ni ó ṣe àwọn pósẹ́sì yẹn gbogbo àwọn gbèsè yẹn nìyí ó súnmọ́ kó ná ẹni yẹn náà lówó àwọn owó tó bá ná nìkan ló láǹfààní láti gbà lọ́wọ́ ẹni tó nídìí cash láì ní wà lẹ́kùn tó bá wọ ẹni tó nídìí cash láti compensate yẹn nígbà fún yín lẹ́bùn yìí ni kò sá burú mẹ́ nígbà tó wọn bá fi bèrè so ọ̀nà kan nìyí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun ni ká fojú wo ní ìdójú kárọ́dùn ìyáwó láti wo nígbà tá a lọ bá a ní five thousand ó fún wọn five thousand owó rẹ̀ ti wà lọ́wọ́ wa ó ṣeé ṣe pé dá sí pé ká ní máa fún ẹ lóyún ẹ lítà àbí ẹ̀ agbọ̀nbọ̀n ayá yẹn nìyẹn eléyìí àwa aláàfin lẹ́tà àwa ní kúlọ̀ ń bẹ̀ tó túmọ̀ sí pé n tá àgbà lọ́wọ́ ẹ̀ la fẹ́ dá padà tó kí lẹ́sìn n tá àgbà lọ́wọ́ ẹ̀ nìyẹn la fẹ́ dá padà n tá àgbà lọ́wọ́ ẹ̀ la fẹ́ dá padà yẹn sì àbá dá padà lọ́la afẹ́sàn gbèsè náà ni so sábà fojú yẹn wò yóò mọ bọ́ sí tí wọ́n pè ní kọ́rùbù kọ́rùbù náà nìyí ní sábà tá a yá lọ́wọ́ èèyàn tá a bá fẹ́ dá a padà jẹ̀mọ́ kò gbọ́dọ̀ lékún nípa ẹni yìí gbọ́dọ̀ ṣe mọ́ jẹ̀mú pé àti máa yẹ five thousand ó fi san five thousand two hundred La. kọ́dùdù àti sọ́rọ̀ kò sálẹ̀ fún bẹ́ẹ̀ tòdèdè tá a yá lọ́wọ́ èèyàn là á máa dá padà fún tó bá wá wu àwa tá a yá nǹkan lọ́wọ́ èèyàn wípé ó wù láti compensate ẹni yẹn kò sáàbùrú mẹ àmọ́ òun kọ́ ni ó ṣe májẹ̀mú fún wọn torí ẹ̀ jẹ́ sí pé ní tó sì clear sí mi to now tá a ṣe mọ́ sọ lọ́pọ̀lọpọ̀ ọ̀nà ẹ̀rọ pé transfer òun nìkan ni tó ṣe pos lè mẹ́kọ́ owó lórí ẹ̀ transfer lè gbà gbà káàdì mi bá yẹ ten thousand bẹ́ẹ̀ wá sẹ́ndẹ̀ sí kínní wọ́n náà wá ṣẹ́ni nígbà tí yàn kówó lé wa lọ́wọ́ gbígbà báwọn fún ìbànú tí ìgbà tí ń dtv èyí ló tó fún wa ten thousand àwọn náà wàá bẹ̀rù owó tèmi kọ́ ṣóòtù gbowó à ń gbowó o máa wà ní màá fẹ́ ńlọ o màá sọ fún fẹ́ gbà ní ẹgbẹ́ náà mẹ́ṣẹ́ ni ó dá láti bí sí gtv èyí ló tó ó ṣe ẹyin ní o fifteen náà gbà fifteen fifteen bò ó akótẹ́ẹ̀nì fẹ́ bá wa lọ sí ìfẹ́ olóògùn ó dá ó dá ó dá mi ti gbọ́ ó ṣe ẹyin ten thousand torí pé owó ṣe owó ọ̀yà nìyẹn sókè ipò wàkálà òun nìyẹn kó sí àmì eléyìí nísìn gba káàdì owó wà ní káàdì wà fún wa lóyún òun gan fún rẹ̀ gẹ́gẹ́ tó dé ó ti kó kalẹ̀ wípé kí ni òun fẹ́ fi owó ṣe òwò ká fowó ṣòwò sí nìyí ó ní àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ káfowóṣòwò èròjà kan ni tó máa ń fasábà bí ìbá lọ́pọ̀lọpọ̀ tí ẹ sì gbọ́dọ̀ ṣọ́ra ìyẹn ni ká fi owó ṣòwò owó ni o ká fi owó ṣe òwò owó ká fi oúnjẹ ṣe èrò oúnjẹ ká fi góòlù ṣe òwò góòlù àwọn èròjà rìbá làwọn kan wọ̀nyí ní o wà very careful àjẹ́bẹ̀ èyí mọ̀ jẹ́ èyí lọ. Thank you.

ṣáàlẹ̀ náwó yẹn káwọ̀ pé tó bá ti níbi àáfù kò mú a sọ fún owó tó tó fún mi tó mo lè yá lò tí màdá padà bọ̀ tó bá ti níbi a sọ tó bá ti yọ̀ǹda wa pé ọ̀pọ̀ bá mi tọ́jú pé àmọ́ tó bá bùkátà àti ìlò lè lò sòyìn làwọn àfáà máa ń pè ní wàdíyà tún máa ń sọ wàdíyà nìyẹn àmọ́ kò pé òpin kò pé wàdíyà tán wàdíyà ni pé omi yìí ẹ bá ń tọ́jú ẹ̀ tó bá di twenty years ní wàá gbà tó bá ti gbà báyìí táwa bá ti lè gbà ṣẹ́rí bá a ṣe ń wẹ̀ láti mọ wò ó tí ó fi di ogún ọdún tó bá ti àyèbá ẹ̀ mọ ikú lè fẹ́ dé o yóò mọ bẹ́ẹ̀ nínú wíìlì wa wá o ẹ̀yin ọmọ ẹ bá ọ̀tà kan bẹ lẹ́yìn ẹ̀yìn ilẹ̀kùn ẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ o ìmọ̀kọ́ ni mo ní o abọ́sí wà sí yà torí ẹ̀dá ti pé kó tó di pé wọ́n á pín dúkìá òkú wọ́n kọ́kọ́ yanjú wàsíyà náà wọ́n fún àwọn ẹlẹ́tọ̀ọ́lẹ́tọ̀ọ́ wọn kó tó pín ogún. so àgbẹ̀yàn náà lọ́dọ̀ ni wà ó ṣé mo lè lò ó àbí mi lè lò ó tó bá láà lè lò ó àlò tó bá láà lè lò ó ìkan náà sọ̀hábà ah, Az-Zubair ibn al-Awwam lórúkọ rẹ̀ radiyallahu ta'ala anhu ó lẹ níbi kó báyàn gba nǹkan kó wá fipá mọ́ ó lé mbẹ́ ṣẹlẹ̀ pé ọlọ́ọ̀kùnkùn ní kúnkún ní mọ̀mọ́nú àwọn àwọn sọ àwọn èyí dọ́jì bí àwa <laughs> àwọn èyí dọ́jì wá ah, nígbà yìí mo wíkì so mo wíkì mẹ́rin á sọ àmánà náà nù tó wá ń tó má ti wá kó wá kì í fẹ́ káwọn yẹn ní ẹgbàá bá a tọ́jú owó kò kí ń pẹ̀lú torí mọ̀ pé òun ò ní kápá àti tọ́jú òun ó lò bẹ́ẹ̀ tí wọ́n ti wá fún wa ní hmm, lẹ́fẹ́ ṣe ìwà tọ́jú ẹ̀ ní à ah, ẹ̀yá mi aláìní ní ìdálẹ́kà ni ló máa sọ ẹ̀yá mi ẹ̀yá mi mọ́tò yóò sọ lọ́wọ́ wọn wá yà tí ti wá yà á fowó yẹn ṣòwò nígbà wọn ni ẹ bá ti wá níbi owó wọn á fún wọn ní dèdè owó wọn ẹ pé yíyá mi màtí ó kù two hundred thousand dinar olóṣèlè tó jẹ́ dúkìá ti tiẹ̀ ọgbà ẹgbẹ́ mi ní bí tálíkà tí ò ní kankan tó tó yẹ owó àwọn ìjọba fi ṣòwò nígbà tí wàá kú ká máa rí bíi bíi two billion naira lákàntì ẹ̀ ṣẹpẹ́ ni ẹni olówó ni tó yẹ kú àmọ́ náà ló gbàdọ̀ olówó ọ̀nà kan kó owó wá káwọn kó ń bá wọn tọ́jú ẹ̀ tó ń gbà hmm. ìgbà yẹn tọ́jú ẹ yá mi torí pé níta bá gbà pé àbá yẹn tọ́jú àìfọwọ́kàn àmọ́ tá a bá gbà yìí pé yìí pé ọ̀ ń yá wa àwa la ní nǹkan yẹn tó bá wà lè ní ṣe ní ẹ bá wù yẹn gan ní ẹ bá jẹ́ mọ́sírífù tó yá one million naira ó lè mú ẹ kó tó fà wọ́n kó fẹ́ràn gbádá ìrànlọ́sọ̀rọ̀ tó máa wọ̀ ìdín hmm so irú rẹ̀ ni ó yà dá padà irú tá a bá yálà á máa dá padà fún ẹni tá a yà lọ́wọ́ rẹ̀ kì í ṣe dandan kó jẹ́ yẹn gangan kì í ṣe àyínú yẹn àmọ́ wà bí a bá ń tọ́jú ẹ̀ àyínú yẹn gangan la gbọ́dọ̀ fẹ́ nìyẹn torí ẹ̀ á nìyẹn pé ṣé mo lè yá lò tó bá nípa lè yá lò á bẹ́ẹ̀ tó bá nípa lè yá lò á yá lò. 这里面有关会啊，呃，这样去避免两个感啊，去避免跟你不是有伦理关系还是性关系，那中间的避免这样伦理关系呢，完全不是一体，完全不同，两个方向在在在同，说呃，因为那个文啊，下一次两个要分段，也是你给个范本，是是是，呃，我俩必须，我俩必须，你把我去搞对象，哎，我说没问，哎，你去。 ó fẹ́ yáwó lọ́wọ́ wa tá a yá ní ten thousand màtí ó ta padà ọjọ́ kejì ó fún one eleven thousand àbúrò rẹ jẹ́ ten ni mo yẹ wọ́n eh, tọ̀ fún wọn tọ̀ lórí ẹ̀ náà ṣàbò ló mẹ́sì àmọ́ àkọ́lá ni ó bá ti fẹ́ yá ten thousand ó fi sọ eleven ó fẹ́ twenty thousand ó fi san twenty two àkọ́lá mi sọ lẹ́yìn tó bẹ́ẹ̀ ìwọ oníbèrè sọlọ lọ́wọ́ wọn lọ́wọ́. سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته